الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تهتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلقنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مغرارا وجعلنا الأنهار تجري من تحتهم فألقناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فهات بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لما ما في السماوات والأرض قل لله كتب على النفس رحمة يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته وجميع المسلمين والمسلمات إلى أن تقوم الساعة ما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọba àlékè ọlá adúpẹ́ fún lérí dídá wa sí dásìkò yìí ní mùsùlùmí ọlọ́mọṣe wá ń kéfìrí láéláé mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba àṣọ tí ò pé méjì ìbèlè káfí mẹ́ta lọ kò bímọ ẹnìkan ò bí kò bímọ pẹ̀lú ìtumọ̀ pé nǹkan kan ò já látara ọlọ́run ẹnìkan ò sì bíi pẹ̀lú ìtumọ̀ pé ọlọ́run ò yá wá láti ibì kankan wàlẹ̀ awwalu wàlẹ̀ áàkìrú wàzọ́ irú wàlẹ̀ báàtì alẹ́ awwalu lẹ́dí laisa kọbílá òṣèyìn wàlẹ̀ áàkìrú lẹ́dí laisa báàdà òṣèyìn kama fassara rasulullahi sallallahu alaihi wà ó wà zọ́ ìrò lẹ́dí fáwọ́kọ́ ṣéyìn onáàsì lọ́ba tó hàn tí nǹkan kan ò sí lókè rẹ̀ wà ó wà alibátinu lẹ́dí laisadúnà òṣè ọlọ́run tó ṣe pé kò sí tó lè máa bẹ àyàfi pẹ̀lú bíbẹ tọ́lọ́run ní nǹkan kan fi lè máa bẹ ní rọrùn fi àánú rẹ̀ kó wájọ báyìí kó fìbínú rẹ̀ lánàá ń sàlàyé díẹ̀díẹ̀ fún wa nípa àṣírọ́tù sáà àwọn àmì ìpín ayé ṣùgbọ́n tá a kó yé wa ń bẹ̀ òun náà ni wípé kíkà rẹ̀ láti kà tán àti láti ṣàlàyé ẹ̀ yóò gbàsìkò tó pọ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé gbogbo tí ó ṣẹlẹ̀ fún wa láti gba ayé ẹ̀ títí tá yóò tán jẹ́ àfi yìí muslim عن شقيق عن هذيفة قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما ما ترك شيئا يكون في مقامه ذلك إلى قيام الساعة إلى حدث به هذيفة رضي الله تعالى عنه ó ní ànábì dìde ó wà láàrin àwọn ìjọ kan ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ma taraka shay'a yakunu fi maqamihi dhalika ila qiyami sa'a kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ títí di gbàjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àyàfikà nàbí nsọ́njọ́ náà hafidhahu man hafidhahu wa nasiyahu man nasiyahu àwọn tó ha sórí njọ́ náà ha àwọn tó sì gbàgbé sì ti gbàgbé kọ́dí alimuhu kọ́dí alimahu asahabi àhùlá ìwà iná ulẹ̀ yakuna min òṣè kọ́dí nasituhu ó ní àwọn ìjọ mi yìí mọ́ o ṣùgbọ́n yóò máa bẹ nínú rẹ̀ àwọn kankan tó ṣe pé mo ti gbàgbé fàárọ̀ fàkúrùhù màá wá rí nǹkan náà màá sì wá rántí lẹ́kẹsẹkẹsẹ pé ànábì sọ kama yadhkuru rajulu wajha rajuli idha ghaba ani thumma idha ra'ahu arafahu gẹ́gẹ́ bó ṣe ṣe pé téèyàn méjì bá mara wọn tẹ́lẹ̀ yìí tiẹ̀ ti gbàgbé ẹ̀ níjọ́ téèyàn bá tún wá ríra lè yóò wá rántí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nínú hadith mi ti uzaifa náà ó ní akhbarani rasulillah inú sọ́yìn muslim náà bima huwa ka'inu ila an takuma sa'a fama mini usherin illa qad sa'altuhu illa anni lam as'aluhu ma yukhriju ahla almadinati min almadina ó ní anabi sallallahu alaihi wasallam fi yéhun ó sọ fún gbogbo tí ó ṣẹlẹ̀ títí dijọ́ gbèǹde alkiyama kò sí nkankan kan nínú tí ó ṣẹlẹ̀ tó wọn ò béèrè lọ́wọ́ ànábì àyàfi pé wọn ò béèrè lọ́wọ́ ànábì pé kí ó gbé àwọn Madina kú ònú Madina torí pé inú hadith mi ànábì sallallahu alaihi ṣàlàyé pé nínú àmì òpin ayé ńgbà táyé bá ń súnmọ́ títán lọ àwọn èèyàn máa sá nílùú Madina Madina tó wà Mamlakatul Arabiyyati Saudiya lónìí òun yẹn ìlú ànábì àwọn èèyàn kó wọn ò ní fẹ́ gbé ànábì sì kí wọ́n dúró ń bẹ̀ ló pé wọn ju kí wọ́n ṣe kí ni o kí wọ́n máa kú ń bẹ̀ lọ. naam ó ń ṣẹlẹ̀ náà o lọ́wọ́ báyìí ṣùgbọ́n kò tí ì tó bá wọn tẹ́lómi bá fẹ́ ṣe lọ́run yóò sákú ń bẹ̀ lọ lómi lọ ṣe lọ́run tẹ́lómi ọ̀pọ̀lọpọ̀ ó máa sákú ń bẹ̀ torí pé wọn ò ráyè láti ṣe lọ́run níbẹ̀ ń kò sáàyè àfikẹ́yìn ó máa ń sin lọ́run wọn ìlú yẹn ò bọ́bù gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ wa náà ṣe máa ń sọ lónìí àwọn iléèwé tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ wa lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ òbí kò fọmọ rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé yóò ní iléèwé yẹn ò bọ́bù bóyá ń gbà tí wọ́n lọ fún ayẹyẹ ètò ìkẹsẹ̀járí àbí ìparí ẹ̀kọ́ tọdún kan wọn ò jó wọn ò kọrin wọn ò lùlù ń bẹ̀ torí ẹ̀ yóò mọ̀ mẹ́ kú mẹ́ yóò ní bẹ́ẹ̀ yóò wá mú lọ léèwé tí wọ́n ti máa jó tí wọ́n ti máa lùlù so ọmọ rẹ̀ ó rẹ̀ jó jó jó jó dáadáa tí ó fi jó gbèsè ayé ẹ̀dànù so látara bẹ́ẹ̀ ìta ń sàlàyé fúnra wa ní pé àwọn èèyàn máa kó ń bẹ́ẹ̀ olóhùn ọ̀ràn tí béèrè pé kí ni ó gbé wọn kó ń bẹ́ẹ̀ nínú hadith mi inú sọ́yí muslim àwọn hadith yẹn tó tẹ̀léra wọn ní inú kitabul fitan tabawo sọ́yí muslim àwọn hadith yẹn pọ̀ kitabul fitan wa ashurati sa'a bí tí wọ́n ti sọ̀rọ̀ àwọn àdísì mọ́ muslim kó wá lórí àwọn fìtínà àwọn àdánwò tí ó ṣẹlẹ̀ àti àwọn àmì òpin ayé ó tún mẹ́ńbẹ̀ ó ní ẹni tó gba àdísì eléyìí wá òun náà ni Abu Zaid amúrù lòun tiẹ̀ ó ní kọ́ọ̀lù صلى بنا رسول الله صلى الله عليه وسلم الفجر وصعد المنبر فخطبنا حتى حضرت الزور فنزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى حضرت العصر ثم نزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى غربت الشمس فأخبرنا بما كان وبما هو كائن ẹ̀gbọ́n tó sọ yẹn ó ní ní ọjọ́ kan òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ó kírun ṣubú ìfáwọn ìran àárọ̀ sọlátùlì fájìrì nígbàtí ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam kírun fájìrì tán ló bá gun mímbàrí ànábì wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ńjọ́ náà ànábì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ títí tó fi di zúrì ìyẹn ni pé ẹnìkan ò jáde ní mọ́ṣáláṣí láti ìran àṣùbà tèèdì àìlà láti sọ̀látùl fajiri ilà zuri qama rasulillah sallallahu alayhi wa sallam alali mimbari yaktubu nasa anabi ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ ńjọ́ náà lórí mimbari láti ìrun àṣùbà àti ìdáìlà ó ní nígbà tó di àsìkò zuri anabi nazala fasola zuhurọ anabi sọ̀kalẹ̀ ó sì kírun zuri thumma sa'ada li mimbaro anabi tún dìde ó tún gun mimbari ó tún bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ títí títí títí hatta hadaratul asr títí tí àsìkò ìrun àsì fi ṣe kí ni tí ó fi tó wà nazala salla al-asra anábì tún sọ̀kalẹ̀ ó tún pé asri ba'da dhalika lẹ́yìn náà sa'ada al-minbara anábì tún gun mímbàrà ó tún bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ títí títí tí tásìkò kí ni ó tóòrùn fi wọ̀ ó ní nígbà tí ó rùn wọ̀ anábì sallallahu alaihi wasallam ó tún kí magribi ó ní lam ó ní fasọ́là anábì tún kírun fún ma sọ́ọ̀dẹ̀ ní mímbàrù anábì tún gun mímbàrí khatabana hatta gharibati shams bẹ́ẹ̀ ni fa akhbarana bima kana wa bima huwa kain anábì sallallahu alaihi wasallam ogun mímbàrí lẹ́yìn asiri ó tún sọ̀rọ̀ títí tí oòrùn fi wọ̀ anábì wá ń fún àwọn níròjọ́ náà kí lànábì ń sọ ànábì ń sọ gbogbo tí ó ṣẹlẹ̀ láti gba ayé ànábì títí dìjọ́ tá yóò parẹ́ ó lọ ànábì ń sọ ń jọ náà ẹ rí i pé ọ̀rọ̀ ń pọ̀ kọjá akẹ́nìkan ó gbé gbogbo ẹ̀ ìdí inú tó fi jẹ́ pé àwọn riwayat tó wá lórí ọ̀rọ̀ àṣírọ́tù sáà wàlẹ̀ fitan ó pọ̀ wọ́n sì yapa síra wọn wọ́n yàtọ̀ síra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n èyí ni pé èyí tó ń kálukú bá há nínú ọ̀rọ̀ ànábì bẹ́ẹ̀ ni ó sọ ìmí gan téèyàn gbọ́ yóò tún ti gbàgbé ó ṣeé ṣe kẹ́nìkan sọ yóò àná ti pé ah sọ̀dá báná bí ṣe winu torí náà ọ̀rọ̀ in tí ó ṣẹlẹ̀ títí dòpin gba ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé ẹ̀ fún wọn nínú àwọn nǹkan tánàbì sallallahu alaihi wasallam sọ ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí Aisha radiyallahu ta'ala anha tó gbà wá ìyàwó Aisha ìyẹn wà nù sọ yìí Bukhari ó wà nù Muslim iná ṣùgbọ́n kì í ṣe ti Aisha ìyàwó Aisha ó ní yakshu jaishu nílé káàbà fàídà um fi baida mínàlẹ̀ ardi yuksafu bi awwalihim wa akhirihim ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní anábì sallallahu alaihi wasallam sọ yí pé tó bá yá àwọn ọmọ ogun kan wọ́n ó wọ́n gbèrò láti wá wó káàbà káàbà tí ń bẹ ní makata al-mukarrama yẹn ìgbìyànjú wọn ni pé wọ́n fẹ́ wá wo eléyìí tó yàtọ̀ sí àwọn asábòlì fíìlì o kì í ṣẹlẹ̀ ànábì ń fún wa ní ìròrí fàyídà òun bíbẹ̀ ìdá minal ard nígbà tí wọ́n bá dé ilẹ̀ kan tó tẹ́jú tí nǹkan òhù lórí ẹ̀ apákanú àwọn afá ṣàlàyé pé bàyídá al ni torí ìrìwáyà ti ìdá ìfàná ó ní bàyídá al pé uh, ilẹ̀ yẹn ààyè kan ní ní ọ̀nà Madina naam tí wọ́n bá débẹ̀ yuksafu bi awwalihim wa akhirihim ilẹ̀ ó gbé gbogbo wọn mì pátápátá gbogbo wọn ni ilẹ̀ ó gbé mì Aisha ló ń wá ṣe é mọ̀ òun wá ní ya Rasulallah kaifa yuksafu bi awwalihim wa akhirihim wà fi im aswaquhum wà man laysa minhum bó o nílẹ̀ ó ṣe gbé gbogbo wọn mi rẹ òjíṣẹ́ ọlọ́run nígbà tó ṣe wípé ó ń bẹ́ẹ̀nbẹ́ ọjà wọn àtẹlómi tí òun náà ń bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n kìí ṣe pé èròǹgbà tiẹ̀ ní láti wá bá wọn wó káàbà ànábì ní yukhsafu bi awwalihim wa akhirihim thumma yub'athuna ala niyyatihim ó ní gbogbo wọn ní ó gbé mi pátá láì dá ẹnìkan sí láì yẹ ẹnìkan lẹ̀ kò nìkan kan kù ṣùgbọ́n àwa gbé òun kálukú dìde nù wọn á gbé kálukú dìde pẹ̀lú èròǹgbà ọkàn rẹ̀ ń bẹ̀ nínú hadith yìí sheikh sọlẹ̀ alẹ́fẹ́mi nígbà tí wọ́n ṣe ṣáréhù rẹ̀ wọ́n ní fíìm aswaakuhum tó sọ yìí ni ìjú tọ́ka kan ni pé àwọn èèyàn yóò pọ̀ wọn àwọn ọmọ ogun wọ̀nyí wọ́n pọ̀ gan-an tí wọ́n tún fi ń nájà mo rò pé náà tá bá ti lọ bára kiri bóyá àwa tá sáfù ẹ pé wọ́n máa ní mọ̀mí market níbẹ̀ ẹni tí ò bá sì dé bára kiri yóò sá ti lọ sí káàmpù NYSC ó rí ní mọ̀mí bẹ̀ mọ̀mí market ìyẹn ibi tí wọ́n ti máa ń ṣàbúrú tó pọ̀ dáadáa ṣùgbọ́n káfíìn ò nílẹ̀ nínú rẹ̀ arífàyọ́ ń bẹ̀ wípé ó fi hàn pé bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín na yẹ bá kùránì náà ṣe sọ pé tako fitna alẹ́tìlá yusufanna lẹ́dínà zọ́làmù ní kòmọ̀kọ́ sọ ọlọ́ni ẹbẹ̀rù fìtínà tó bá dé tádẹ́wò bá dé kìí ṣe àwọn alábòsí inú yín nìkan ònìyà ni jẹ ìdínú tó fi jẹ́ pé ma'aruf ala kulli muslimin wa muslima wajibun ala kulli ìdínà tó fi jẹ́ pé yìí máa pa àwọn èèyàn láṣẹ ṣíṣe dáadáa àti máa ikọ̀ wà àbàjẹ́ fáwọn èèyàn ọ̀ràn èèyàn dandan gbọ̀n ni lórí gbogbo mùsùlùmí pátá nítorí kíni nítorí fífi kíní òní lẹ̀ nígbàtí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí hùwà ta ni ó mú mi lérílẹ̀ tọ́lọ́run bá bá bínú sí wọn ọlọ́run ò ní dá wá sí o ọlọ́run kó ṣàánú wa sheikh abubakar jabiri jazairi àlàyé tí wọ́n ṣe nípa wùjúbù amúrúbìlì màrúfù wa nahyi anil munkar wọ́n mú àwọn àpẹẹrẹ bíi méjì wá ẹja mú kan bẹ̀ wọ́n ní ààtàn kò déédé di ààtàn ẹnìkan lọ́kọ́ dalẹ̀ ẹ bẹ̀ táwọn èèyàn bá ti wá ń dalẹ̀ sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sára àdúgbò tí wọn bá pin wọn lọ́wọ́ ẹ̀ nígbà ó bá yá òórùn rẹ̀ ò ní jẹ́ kẹ́nikẹ́ni ó wá gbádùn mọ́ gbogbo yín lẹ́wàá máa jẹ òórùn nímú yín ṣùgbọ́n ká níjọ́ àkọ́kọ́ ńlẹ̀ nìkan káì mọ́dà lẹ́bẹ̀ẹ́ ta ti wí fún ni tí wọ́n dalẹ̀ ẹbẹ̀ àní máa jẹ òórùn torí náà kìí ṣe ń tọ́ dalẹ̀ ẹbẹ̀ ńjọ́ kìíní àná nìkan ni ó jẹ òórùn rẹ̀ bí kìí ṣe gbogbo wa òun gan tiẹ̀ lè mọ́ sí mbẹ̀ mọ́ ada hùwà lè ájìlì dání a tún máa sàlàyé díẹ̀ nínú àwọn hadith tó wà mbẹ̀ òun náà ni wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith ti urwa an usama أن النبي صلى الله عليه وسلم أشرف على أتم من عطام المدينة ثم قال هل ما أرى لا أرى صواكي الفتن خلال بيوتكم كمواكي القطر wọ́n ní ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan ó gun àwọn òkè ṣe pé àwọn ilé ní Màdínà ó orí wọn lọ ó wá ń wo ọ̀ọ́kán ànábì sallallahu alaihi wasallam wá ń sọ fún wọn pé ǹjẹ́ rí nǹkan tí mo rí ànábì ní ǹjẹ́ ẹmọ tí mo rí ànábì ní òun rí àwọn àdánwò tí ó ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí òjò ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ lé orí Mẹ̀dínà yìí àwọn àdánwò tí ó padà ṣẹlẹ̀ ànábì ní satakúnu nù ríwáyà mi nù àdìtì ní ti Abu Hurairah ó ní satakúnu fítanu alẹ́kọ́ ìdí fi àkọ́ ìròmìnà alẹ́kọ́ ìdí والقائم فيها خير من الماشي والماشي فيها خير من السعي من تشرف لها تستشرفه ومن وجد فيها ملجأ فليعد به Ànábì ní àwọn fìtínà ń bọ̀ wàhálà ń bọ̀ èyí tó ṣe pé nígbà tó bá délẹ̀ ẹni ó bá dúró nínú ẹ̀yin tẹ́ ń bẹ tẹ́ bá ṣẹ́kù láyé yóò lóore ẹni tó bá jókòó yóò lóore ju ẹni ó bá nàró ẹni tó bá sì nàró yóò lóore ju ẹni tí ń rìn yóò sàn fún ẹni tí ń rìn ju ẹni tí ń sáré lọ ń bẹ̀. nínú àwọn ìwáyà mi wọ́n fi ṣàlàyé ẹ̀ wájú kí àwọn ogun kan padà ṣẹlẹ̀ nílùú kínní ní jeziratul arabi pàápàá èyí tó ṣẹlẹ̀ láàrin ali àti muawiya rahimahumallahu rahmatan wasi'a. lẹ́ pé àfẹ́ tẹnubọ̀ yún torí yóò tún fún wa ní àwọn àlàyé tí ó tún pọ̀ torí pé ìtàn nípa àwọn ogun tó wáyé láàrin àwọn sọ̀hábà lẹ́yìn tánàbì ti lọ àwọn gọ́lọ̀t gọ́lọ̀t ń bẹ mbẹ̀ òun náà ni pé àwọn àṣìṣe ó pọ̀ mbẹ̀ dáadáa táwọn afá aládìs tí wọ́n ti ṣàlàyé àwọn míì ń bẹ wọn táwọn hadis wọn ò lálàáfíà àwọn ọ̀rọ̀ yẹn ò lálàáfíà àwọn míì lálàáfíà ṣùgbọ́n kèé ṣe bó ṣe rí nìyẹn àwòrán tọ̀rọ̀ yẹn yà ó yàtọ̀ sí ó tún láwọn ọ̀rọ̀ míì tó sápamọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí ti Aisha ìyá wa Aisha radiyallahu ta'ala ani aniha tí wọ́n ní ó ń ṣe ìntìsọ́rù Muawiya táwọn kan ló lọ kún Muawiya lọ́wọ́ láti bá alìjà <clears throat> ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala aniha ìdí tí wọ́n fi lọ sójú ogun ni pé nígbàtí àwọn ikọ̀ méjèèjì bá rí àwọn táwọn jẹ́ ìyá wọn torí pé ọlọ́run sọ fún wa ní suratul ahzab wípé àwọn ìyàwó ànábì ìyá wa ni wọ́n jẹ́ nígbà wọn bá rí ìyá wọn láàrin lójú ìjà kálukó ṣe kíni kálukó dáwọ́ ọjà dúró ṣùgbọ́n àwọn mọ̀nẹ́fìkì bí wọ́n ṣe rí àwọn Aisha tó gbéra ń tiẹ̀ tí wọ́n ń bọ̀ wọ́n ti lọ wọ agbo Ali wọn ò jẹ́ kí n tí ó kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kíákíá ni wọ́n ti lọ ń dá wàhálà alẹ̀ tí wọ́n ti lọ ń pa àwọn èèyàn káàkiri torí pé wọn ò fẹ́ kí kíni o wọn ò fẹ́ kí pẹ̀tùsí kó wá sí ìjà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògo lọ́njọ́ tọrọ bá débẹ̀ a máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ mo lẹ́gbà ti ṣàlàyé sẹ́yìn láwọn ìgbà kan nígbà tá à ń ṣàlàyé tíra kitabu tawhid ti Sheikh Fawzani rahimahullah rahmatan wasi'a ah! àbí hafizahullah anábìwá Muhammad sọ nípa ẹ̀ pé àwọn ogun yóò pọ̀ yóò pọ̀ gan yóò pọ̀ kìtàl yóò ṣẹlẹ̀ àwọn èèyàn ò mọ̀ para wọn gan anábì sallallahu alaihi wasallam àdìsá bí òré ìrànú sọ yìí Muslim ó ní la taqumu sa'a hatta yakthur al-haraj kò ní tí ìdè ẹjọ́ gbèǹde alikiyama títí ń tààmà sí haraj tí ó fi ṣe kí ni o alaharj tí ó fi pọ̀ kọlù àwọn èèyàn ni wà mẹ́lẹ̀ harjù ya Rasulullah kí ní jẹ́ harjù rẹ̀ òjíṣẹ́ ọlọ́run anábì ní alikọ́tìlù alikọ́tìlù ìpààyàn ìpààyàn yóò pọ̀ lórílẹ̀ gan-an ẹ̀yin náà ó sì rí lónìí bí ogun ṣe pọ̀ báwọn èèyàn ṣe ń ṣe kí ni bí wọ́n ṣe ń para wọn nínú rẹ̀ o náà ni zina torí pé inú àríwáyà mi ànábì ní nígbà ń sọ̀rọ̀ fún wa nípa àwọn yàjújù alìmájújù ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa al-khabath o náà ni àwọn ìwà àbàjẹ́ bíi zina yóò pọ̀ lórílẹ̀ náà ṣùgbọ́n àwọn àmì òpin ayé ńláńlá alákọ̀ọ́kọ́ mẹ́ta fẹ́ sọ fún wa bíi mẹ́ta náà la fẹ́ mú òun náà ni èyí tí a mọ̀ sí wíwá arákùnrin kan tá à ń pè ní dajjal àbí ẹja mú khuruju Yajuju wa Majuju tóró ni Ìmáàmù Muslim fi bẹ̀rẹ̀ nínú Sahih Muslim ní kitabul fitan wa ashiratu sa'a wọ́n ní níjọ́ kan Zainab bintu Ja'ash ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam istayqadha min nawmihi wa huwa yaqul ó ní ànábì sallallahu alayhi níjọ́ kan ó dìde lójú oorun lẹ́ni tó ń sọ wípé لا إله إلا الله ويل للعرب من شر قد اقترب فتئ اليوم من ردم يأجوج ومأجوج مثل آده وعقد سفيان بيده عشرة فقلت قلت يا رسول الله أنهلك وفينا صالحون قال نعم إذا كثر لخبث hadisi mo n sọ lẹ́ẹ̀kan nìyẹn pa ti yájújù àti yájújù arábìnrin radiyallahu ta'ala aniha tá Zainab bintu jaashi ó ní níjọ́ kan ànábì jí dìde lórí lójú oorun lẹ́yìn tó ń sọ pé la o o fún mi n ó àmọ́ tí ó ti ó ti rọra ṣí lónìí min radmi Ya'juj wa Ma'juj níbi ìta fi sé àwọn Ya'juj àti Ma'juj ẹ rántí ìtàn Dhul-Qarnayn tọ́lọ́n sọ fún wa ní Qur'an táàfà bá rí kó bá ka dhul rẹ̀ fún wa nínú Qur'an pé ó rìn láti ibùyọ̀ oòrùn síbùwọ̀ rẹ̀ náà ẹ sọ súra ẹ̀ n'usoro wọn ní Suratul Kaf súra kejìdín ní ogún nìyẹn ẹ wọn láyà ẹ̀ ráwọn èèyàn gbé kùránì lọ wọ́n máa Naam. Kọlu kọlu Ìbánikẹ́ 94. Naam. níbi tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ويسألونك عن القرآن قل سأتلو عليكم àyà kẹtàlé ní ọgọ́rin bẹ́ẹ̀ ọlọ́run ní asàlúnẹ́kà ánìdílì kọ̀rìnẹ́yìn ọlọ́run ní rẹ̀ ànábì àwọn èèyàn ó béèrè lọ́wọ́ rẹ̀ nípa arákùnrin kan tá ń pè ní dòlùkọ̀rìnẹ́yìn náà ó ní ìrẹ́ ànábì wí fún wa sàátìlú alaykum fi ìdìkìrán ń kéde ẹ̀ fún àwọn ọ̀rọ̀ rẹ̀ ń sọ díẹ̀ fún inú ọ̀rọ̀ ẹ̀ torí pé nínú táwọn èèyàn ń ṣe fànàbí Muhammad sallallahu alaihi wasallam gbà tó wà láyé ní kí wọ́n máa béèrè béèrè nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti lọ nínú àwọn ìtàn tí wọ́n ti mà láti lè fi díẹ̀ múlẹ̀ bóyá tòótọ́ ọlọ́run ọba ló rán ànábì àbọ́lọ́run ọba kọ́ wọ́n wá lọ ń béèrè lọ́wọ́ ànábì pa dòlìkọ̀rì náà apá kan náà àwọn èèyàn àwọn òǹpìtàn wọ́n sọ pé dòlìkọ̀rì náà òun ni Alexander the Great ṣùgbọ́n àwọn àfa àfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé òun kọ́ torí pé ẹni tọ́lọ́run ròyìn ń bí ó jẹ́ olùsìn lọ́hun ábídù ni olùsìn lọ́hun ọba ni ṣùgbọ́n ìtàn Alexander the Great taaka kìí ṣe ẹni tó mọ ọlọ́run lọ́kan ọ̀kan nú àwọn akẹ́kọ̀ọ́ Aristotle ó ní Alexander the Great in tó ń sì fẹ́ ṣe nígbà tiẹ̀ ó náà ni pé ó fẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè kó mọ̀ ọbẹ̀ lábẹ́ ìjọba ẹyọ kan kò sì sọ pé òfin ọlọ́run ọba lòún fẹ́ mọ̀ lòún bẹ́ẹ̀ náà. ọlọ́run ní iná mọ̀ kaná òfìlẹ̀ ardi afún ní ipò lérílẹ̀ adé oníkápá lérílẹ̀ wà mínkó lè ṣe ń gbogbo nǹkan pátápátá tẹ́yìnà òsábàbá ńlá fún lójú ọ̀nà ń bẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ní fàátìbá àsábàbá níjọ́ náà ló bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ojú ọ̀nà kan lọ. orin náà lọ ń tẹ̀lójú ọ̀nà náà àtà ìdá abálaga magriba shamsi títí tó fi bi ibùwọ̀ oòrùn wọ́n níjọ́ náà ó wá débẹ̀ ó wá rí pé oòrùn wọ̀ síbi bí n ta lè pè ní bí omi tàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dúdú náà ó wá báwọn èèyàn kan bẹ́ẹ̀ àwọn sọ fún wípé ìrẹ́ zùlìkọ̀rì náà ní ọlọ́run ní aṣọ fún ìmọ̀ àǹtú àdìbà bó bá wù ọkọ̀ jẹ́ orí bó bá sì wọ́ àǹtẹ̀tẹ̀ ìdàkí òsì náà tó bá sì wọ́ kí o ṣe dáadáa sí wọn. ó wá ní ìtísùlù kọ̀rìmẹ́nì sọ́njọ́ náà ni pé a mọ̀ ẹni tó bá ṣàbòsí nù wọn àwọn tí wọ́n bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá nù wọn á bọ̀ wá á jẹ́rú ẹni bẹ́ẹ̀ yá. lẹ́yìn náà á dá padà sọ́dọ̀ olúwa rẹ̀ a wà jẹ́ ní ìyà nọ́kọ́rọ́ ìyà tó le gbogbo a ó fi jẹ́rú ẹni bẹ́ẹ̀. àmẹ́ni ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo tí sì ń ṣe dáadáa yóò máa bẹ fún ẹ̀san dáadáa rẹ̀ tí ń ṣe amúrìnà a sọ fún ní amúrìnà láti di àṣẹ wa yusrọ kò sí bá a sọ fún jọrọ rọrùn lọ lẹ́yìn náà tó débẹ̀ tán ló bá tún tẹ̀lé ojú ọ̀nà míì ní tó ń bá a lọ. ibi tó ń tún rìn dé ni ibi tó ń ti ń yọ. wọ́n ní ó rí pé òòrùn náà ń yọ lórí àwọn èèyàn kan lámúnẹ́jì aláwo ní dúní tí kò sí gàgá kan àbí ẹ̀dùgbò kan tá a fi dáàbò bò wọ́n. kàdáàlíkà bó ti rí nìyẹn wàkọ́ ní ààtọ́ iná ọlọ́ọ̀ni àbírọ̀ kiri ká rẹ̀ gbogbo àwọn nípa ìmọ̀ ohun tí ń bẹ làbẹ́yì lọ́dọ̀ rẹ̀ náà. ọlọ́wọ́ bá ní afunímọ̀ nípa arọ kiri ká rẹ̀ afunímọ̀ nípa ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ torí rẹ̀ náà. kàdáníkà bá mi kàálẹ̀ kan sí. oh astagfirullah kọ́dí àhà. Ah, àhátíná arọ kiri ká in ti bẹ lọdọ rẹ torí yẹn ìmọ̀ rẹ̀ àwọn ọlọ́wọ́n bá rọ kiri ká ẹ̀ lẹ́yìn náà ló tún pẹ̀lú ojú ọ̀nà mi ti ń gbà lọ. títí tó fi wá dé bálágà sàdáyéní òkè méjì ó wá rí àwọn ìjọ kan lẹ́yìn òkè méjèèjì náà kọ̀ òwìnà àwọn èèyàn yìí wọ́n bẹ̀rẹ̀ lè má mọ tí ń jọ́rọ̀ wọ́n bẹ̀rẹ̀ lè má lè mọ ara kí kankan àwọn èèyàn tó bá ń bẹ̀ ìyẹn ni pé wọn fẹ́ lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ kankan ẹni tí wọ́n yá pèlú. ìtara sọ ń jọ náà ní pé ìrẹ́ súnìkọ̀rì mẹ́ni àwọn èèyàn yẹn wọ́n pe súnìkọ̀rì mẹ́ni wọ́n ní ìrẹ́ súnìkọ̀rì mẹ́ni iná ajújà wà máa ju àwọn ìran yájújú àti máa jújù òun ti ṣèbàjẹ́ sórílẹ̀ fàál mẹ́jì alága àrọ̀jà ǹjẹ́ òun àlè jẹ́ kí a fún ọ ní àròjà ń bi òun kan bí. aláǹnájà alábẹ́yìnà náà wá bẹ́yìnà òun sága ó lè fi ògiri tàbí gàgà kan sáàrin àwa àti wọn kí wọ́n bàa lè dọ́dọ̀ wa mọ́. kọ̀rin mẹ́rin fèsì ń jọ náà ó ní mọ̀ọ́mọ̀ta ní bíi rọ́bì ipò tọ́lọ́wọ́ bá fún mi fẹ́ràn olóore ju tẹ́ǹsọ ilọ̀ ìyẹn ni pé owó tí wọ́n láwọn ó fún jọ náà ipò tọ́lọ́wọ́ bá ti fún òun ní olóore ju nǹkan tí wọ́n láwọn ó fún un lọ náà ó nítorí náà fàájú níbi kúwà tí ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú agbára yín ẹ ràn mí ṣe. màá fi gàgá àbí obì kan sáàyìn àti àárín ẹ̀yìn àti wọn èdò àánú àdìsí sọ́yì Muslim odi tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní odi yẹn ti rọra sán ó ti rọra ṣí díẹ̀ ó lóun ó fi odi yẹn sáàrin wọn náà. ní ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ fún mi lóníkan fún òun oníkan fún òun ní àwọn irin wọn. títí ìdá sàwá bẹ́yìn náà sọ kí ni sọ̀dẹ̀fáyẹ́nì owó kó àwọn nǹkan náà yóò fi sí gàgá láàrin àwọn bíi irin wọn tí wọ́n ní orùpó ti yé yóò kó síbẹ̀ ó wá ní lẹ́yìn náà òun ó mọ̀ wá pẹ́ iná mọ́ nàm. anfuku òun ó fẹ́ iná mọ́ àtá ìdájà àlà títí ògùn náà ni ó máa ń fẹ́ tí gbogbo ẹ̀ ó fi wá di iná ẹ rí i pé tí àwọn alágbẹ̀dẹ tí wọ́n bá ti rin bọ inú iná tí wọ́n wá ju ẹrù rì ni wọ́n fi atẹ́gùn sí ẹ̀rí pé tó bá yá gbogbo ẹ̀ ó wà pọ́n àti irin àtẹ̀yìn náà àti gbogbo ẹ̀ ó wà á kan náà náà. ó náà ẹ tún fún mi ní idẹ tẹ bá fún mi ní idẹ òun ó yọ ufurigi àléyìn òun ó wàá yọ lórí sẹ́mi pé irin tí wọ́n ti tu sí ni tí wọ́n kó jọ tí wọ́n á dáná sí i ibẹ̀ yẹn tó bá yọ òun ni ó jẹ́ bíi in tí ó jẹ́ kí gbogbo wọn ó so mọ́ra wọn tí ó fi dìpọ̀ tí ó dẹyọ náà. ó ní náà. ó ní jọ́nà ó ní mọ́sítà tó ń wò ní níkápá ayẹ́bí àrùn kí wọ́n lè kọjá odi náà kí wọ́n lè gùn ní sáàyè bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ mọ́sà tọ́lá unakoba wọn ò ní lè dàlú tó bá bí ihò wọn ò ní dá ihò lu sí wọn ò ní rí bẹ́ẹ̀ gbà jáde. Zolikọrinain ó ní adára mẹ̀túnmí rọ̀bí èyí tí mo ṣe yìí ìkẹ́ni látọ̀dọ̀ olúwa mi ṣùgbọ́n nígbà tí àdéhùn ọlọ́run ọba bá dé odi tí mo mọ̀ yìí tí mo fi ṣe gàgá láàrin ẹ̀yin àti àwọn yájújù àmájújù tí wọ́n ń yọ yín lẹ́nu ọlọ́run ọba máa sọ di gíní dáká gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ó kú dànù torí pé wáàdù rọ́bì àdéhùn olúwa mi á kán òdodo ni yóò ṣẹlẹ̀ olówàánú àdìsí sọ́yìn muslim yẹn táǹkà lánàbí wa muhammed sọlọ́lá alẹ́ wasalam tó sùn tó wáá jí lẹ́ni tí ń sọ yí pé wáyé ló ń egbé o ó ní la ilaha illallah wáyé lórí ilẹ̀ arab mi ṣàtúrì nǹkan dìbùtárọ̀bà fúti àlìyáwó mami rọ́bì mi yá àjújà wa màjúr nílùú àbíyì ànábì ní gàgà ọjọ́ náà odi ọjọ́ náà díẹ̀ nínú ẹ̀ ó ti rọra dálu tàbí ó ti ṣí ń bẹ́ẹ̀ ànábì wá ṣe ọwọ́ rẹ̀ àtàǹpàkò àti bí ìka ìpábẹ̀là ó fi ṣe àjúwe òdiwọ̀n èyí tó ti dálu nínú odi náà jọ náà nínú àwọn àmì òpin ayé ó pé tó bá yá àwọn Yájùj àti Májùj tí gbogbo kìíní yẹn gẹ́gẹ́ bí ti zulikọ̀rì nẹ́ẹ̀nì sọ pé nígbà tí àdéhùn ọlọ́run bá bá dé yàhálà dàgàm gbogbo ẹ̀rọ̀rùn sọnù tó bá ti wá rún sọnù yẹn àwọn Yájùj àti Májùj wọ́n wàá ṣe kí ni wọ́n ráàyè jáde tí wọ́n bá ti wá jáde ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ní kulli adami yansilun láti gbogbo ẹ̀ bákè ni wọ́n ti máa sọ̀kalẹ̀ tí wọ́n bá kọjá níbi odò nígbà tí àkọ́kọ́ wọ́n bá kọjá níbi odò náà ànábì nígbà tí èjì ó kàn yín ó bá yín kọjá odò ni kò ní sómi ń bẹ̀ mọ́ gbogbo ẹ̀ ó ti gbẹ. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sì ṣàlàyé fún wa pé eléyìí máa ṣẹlẹ̀ lẹ́yìn tí Isa ọmọ Mariam tó bá ti sọ̀kalẹ̀ ní o torí pé ọlọ́run òun máa ránṣẹ́ sí Isa ọmọ Mariam pé kó òun àti àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n tètè sá lọ sí ẹ̀bá òkè torí pé àwọn Yájújù àti Májújù ń bọ̀ nígbà tí àwọn Yájújù àti Májújù bá dé gbogbo tí wọ́n bá bá ńlẹ̀ pátá ni wọ́n sọ dòkú Isa ọmọ Mariam àtàwọn mùsùlùmí tó bá ṣẹ́kù ńjọ́ náà tí wọn ò dọ́dọ̀ wọn ni wọ́n wàá bẹ lọ torí pé wọ́n sọ̀kalẹ̀ kò ní sí ààyè kankan tí wọ́n lè gbà kọjá ànábì ní àyàfi tó yẹ pé òkú ni ó mọ wàhálẹ̀ ń bẹ̀ wọ́n wàá bẹ lọ́run pé ọlọ́run ràn wá lọ́wọ́ ànábì ní ọlọ́run máa rán àwọn ẹyẹ kan tí ọrùn wọn yóò gùn gẹ́gẹ́ bí ràkúnmí ọrùn ràkúnmí àwọn ẹyẹ yẹn àwọn ni ó wàá gbé àwọn òkú ńlọ ààyè ibi tọ́lọ́run bàbá ni wọ́n gbé lọ lẹ́yìn ìgbà náà làwọn mùsùlùmí ó tún wá padà sórílẹ̀ látara bẹ́ẹ̀ nínú àwọn àmì òpin ayé òun ni kùrújù yájúj wà májúj àwọn yájúj àti májúj àwọn ìran tí ó ṣe pé zolokọrinẹ́yìn tó fi odidi pàǹjọ́ náà lọ́hùn wọ́n padà jáde ṣùgbọ́n láti ṣàlàyé kíní kékeré kan fún wa náàrin òun náà ni àkídà àwọn kọ̀dìyàníyà àwọn kọ̀dìyàníyónù lérí ọ̀rọ̀ yájúj àti májúj àwọn kọ̀dìyàníyónù àwọn gbà yí pé kò sí ti ń jẹ́ yájúj àti májúj bá a ṣe ṣàlàyé rẹ̀ yí pé bóyá àwọn ìran kan tí ó padà wá sórílẹ̀ nígbà tí àsìkò òpin ayé bá ń tó bọ̀ àwọn ògbà bẹ́ẹ̀ àwọn ní nígbà náà lọ́wọ́ wọ́n ní tànàbí ń sọ ní Soviet Union USSR àti America wọ́n ní túmọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn torí pé àwọn ìran méjì tí ó lágbára tí ń gbìyànjú àwọn èèyàn lórílẹ̀ nínú àgbọ́yé tiwọn ní tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ torí pé ní tànàbí sallallahu alaihi wasallam sọ pé wọ́n ó ṣe àwọn ìyẹn ò ṣe ẹlẹ́ẹ̀kejì Isa ọmọ Mariam kò bẹ́lọ̀ ń lérí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ ẹlẹ́ẹ̀kẹta ààrẹ yẹn kankan tó wá gbòkù torí náà ẹ sì rí pé àwọn Soviet Union Union Soviet Socialist Republic wọ́n ti wó dànù ó kó àwọn amẹ́ríkà báyìí so látara bẹ́ẹ̀ èyí ò ní tàwílù bú ni wọ́n ṣe yẹn o tàwílù tí ò sí kí ni o tí ò ní dalil torí àwọn alìsúná wal jamaa agbàyí pé a lè ṣe tàwílù idha dallat alayhi ad-dalil tí tàwílù ní tó bá lẹ́rìí ṣùgbọ́n tàwílù tí ò lẹ́rìí a ò lè ṣe látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn yẹn láti ṣọ́ra fún o torí pé ìdí táwọn fi ń ṣe gbogbo èyí ni pé wọ́n ti gbà pé Isa ọmọ Mariam tí à ń sọ yìí àwọn gbà pé ó kú ní kúkú tara táwọn wò báyìí tí wọ́n sì ṣe wọ́n sì gbà pé ó tún ti padà wáyé ó sì tún ti lọ gbogbo tánàbí sì sọ pé yóò ṣe tó bá dé kò sí ẹni táwọn gbà pé òun ló padà wáyé kò sí ètò ṣe nú ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam sọ pé yóò ṣẹlẹ̀ àwọn wà máa tú sí ọ̀nà bòmíì irú rẹ̀ lè ta tún fẹ́ mẹ́nubà òun náà ni ti àwọn ti dajjal tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó fi yé wa yí pé ayé ò ní parẹ́ àyàfi kó jẹ́ pé dajjal yóò padà wá sí kíni o yóò padà wá sí ilé ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, sallam ó sàlàyé fún wa nípa dajjal wípé arákùnrin kan tó jẹ́ pé olójú kan ni ànábì ní dájúdájú olúwa yín o kìí ṣe olójú kan awar lala kìí ṣe olójú kan o ṣùgbọ́n dajal olójú kan ni a sì kọ kaf fáwò àti rọ akọ sórí ẹ ẹ̀rí pé bẹ́ẹ̀ bá wò yín nu fíìlì yóò jẹ́ káfàrọ̀ eléyìí ti ṣe kẹfìrí bó o sì pé ní kúfúrú ayẹ́pẹ́ kẹfìrí nù ni. ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam onílé ayé ò ní parẹ́ àfi kí arákùnrin tá a mọ̀ sí dàjálù yìí kó pa wà dàmà sáyé ànábì sallallahu alaihi wa alihi wasallam ó wá ṣàlàyé fún wa wípé arákùnrin tá ń pè ní dàjálù yìí nígbà tí ó bá dé yóò gbé nǹkan méjì dání tútù kan àti iná kan ànábì ní sallallahu alaihi wa alihi wasallam iná tó gbé dání yẹn àlìjẹ́nnà nìyẹn fẹ́ ni ó bá wọ̀ tútù tó gbé dání òní òní iná fún ẹnikẹ́ni tí ó bá wọ̀ anábì muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam ó ní nígbà tó bá kọ́kọ́ jáde àwọn tí ó tẹ̀lé òun ni àwọn yẹ̀húdí yẹ̀húdí isfahan àwọn ni wọ́n tẹ̀lé díẹ̀díẹ̀díẹ̀ yóò wá ṣe ìdíáhù nùbúwà yóò pèrè ẹ̀ lánàbì ìgbà tó bá yá yóò ṣe ìdíáhù rùbùbíyà tó bá yá yóò sọ pé òun ni ọlọ́run àwọn èèyàn nínú àwọn nǹkan tí ó máa ṣe òun náà ni wípé àwọn tí wọ́n bá gbà á lọ́lọ́run òjò yóò ní kójò rọ̀ fún wọn òjò ó sì máa rọ̀ sílùú wọn àwọn tí wọ́n bá ní kì í ṣe ọlọ́run ni yóò ní kójò máa rọ̀ ìyàn ó sì mú òjò kankan ò ní rọ̀ nílùú wọn ìnira ó bá wọn ànábì ṣàlàyé ọ̀rọ̀ dajal débi wípé arákùnrin kan yóò kojú dajal yóò sì sọ pé òpùrọ́ ni ọ́ ìtumọ̀ dajjal òun náà ni kadab òpùrọ́ torí pé anabi isa à ń pè ní masihu isa a sì ń pè eléyìí náà ní masihu dajjal tí a bá sì sọ pé masa kéèyàn ó fọ́ ọ́ra nǹkan òní jẹ́bẹ̀ wọ́n ní ìdí tí wọ́n fi ń pè isa ọmọ mariam ní masihu nínú tápá kan táwọn àfáà sọ ni pé ẹni tára rẹ̀ ọ̀jọ̀lọ̀ bó bá fọwọ́ ra ara rẹ̀ ó jọ̀lọ̀ ẹni tí àìsàn kan bá ń dà láàmú bó bá fọwọ́ ra àìsàn náà ó ṣe kí ni yóò lọ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n masiu dajali náà òun náà máa fọwọ́ kankan yóò pidán tó bá ní kí òjò rọ̀ yóò rọ̀ tó bá sì ní kó má rọ̀ kò ní rọ̀ ìdí nìyẹn tá a fi lè ṣe mọ̀ lónìí nípa àwọn èèyàn tí wọ́n ń pera wọn ní ọ̀rẹ́ ọlọ́run àbí àyànfẹ́ ọlọ́run tí wọ́n kàn dédé wókè hàn pé kójò máa rọ̀ tí ó rọ̀ tàbí kójò máa rọ̀ tí ó sì ní rọ̀ ṣùgbọ́n tá a fẹ́ lò mẹ́ o náà ni arákùnrin yìí nígbà tó bá wá bá wípé òkúrọ̀ ni ọ́ dàjá ó wàá bínú sí dàjá ló wàá pa pẹ̀lú kíni pẹ̀lú pé yóò gé e sí méjì yóò là á sí méjì pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ yóò gbà àárín ẹ̀ kọjá yóò dà kọjá bẹ́ẹ̀ lẹ́yìn náà yóò tún wá sọ arákùnrin náà papọ̀ arákùnrin yẹn ó tún sọ jí yóò wá ní sí o ti wá gbà pé òun lọ́lọ́run báyìí arákùnrin yẹn wà ní èyí tó ṣe gangan ló jẹ́ kí n mọ̀ pé wọ́kọ́ lọ́lọ́run inú wa bí dajal dajal wà fẹ́ bẹ ọrùn ẹ̀ ànábì ní ọlọ́run máa sọ ọrùn yẹn di idẹ kò ní rí bẹ́ kò ní kò ní rí gé inú wa bí yóò wá sọ sínú náà tiẹ̀ ibẹ̀ lẹ́nìyẹn gbà wọ àlìjẹ́ náà torí pé àlìjẹ́ náà ní náà tiẹ̀ yẹn àwọn láti tún kì wá ń lọ nípa ọ̀rọ̀ dajal pàápàá jùlọ nípa ọ̀rọ̀ àwọn kọ̀dìyàní yóò náà tá a sọ àwọn tó sọ pé dajal lọ́dọ̀ tiwọn wọ́n ní tírèènì ni mo kàánù òwe wọn kan tí wọ́n ti ṣàlàyé ẹ̀ wọ́n ní dajali tánàbí ń sọ ó ní ọkọ̀ ojú irin tá a mọ̀ sí tírèènì wọ́n nítorí tá a bá wo tírèènì ọkọ̀ ojú irin iná ẹyọ kan ló ní níwájú wọ́n ní túmọ̀ pé lójú kan nìyẹn iná ẹyọ kan ló ní látara bẹ́ẹ̀ wọ́n ní tánà bí ń sọ fún wa ń jọ náà nìyẹn ọ̀rọ̀ wọn yẹn ọ̀rọ̀ tí ò bá mu ni o torí kò síjọ́ tí torí anábì sallallahu alaihi wasallam tún wá sọ fún wa pé ẹni tó bá bá láyé nínú wa kó ka àwọn ìbẹ̀rẹ̀ sórọ́tù káàf kó ka dàjálò oníṣe kí ni kò ní ní kápá lórí ẹ̀ tréènì sì ti dáyé sáwà lọ bí tréènì àlọ́mọ kàbẹ̀rẹ̀ sórọ́tù káàf fún tréènì ni bí táàtì mọ̀ pé ọ̀rọ̀ wọn kọ̀rẹ́ẹ̀tì nìyẹn tréènì ṣó sọ ṣé tréènì ẹnìkan ti lọ bá tréènì tóun àti tréènì jọ fà á tí tréènì là sí méjì tí tréènì tó jù nù náà járí ibi tá a ti rí pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ò bá mu nìyẹn torí náà a ní láti ṣọ́ra gidigidi nínú rẹ̀ òun náà ni tùlú òṣàmsì ní magribiha òun ni yíyọ oòrùn níbi tí oòrùn ń wọ̀ sí ibẹ̀ ni ó ti yọ wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith udaifa ní ẹ̀rí pé udaifa ó ṣàlàyé fún wa pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ànábì sọ fún un ó ní ànábì sọ pé inna sa'ata la takunu hatta takuna ayat ilé ayé ò ní parẹ́ ọjọ́ ọ̀gbẹ́ndì alìkíámọ́ ò ní dé títí tí àwọn àmì mẹ́wàá kan fi jáde khosfun bil mashrik wa khosfun bil maghrib wa khosfun fi jaziratil arab wa dukhan wa dajjal wa daabatul ard wa ya'juj wa ma'juj wa tulu'u shamsi min maghribiha wa narun takhruju min qa'rati adni tar'alu an-nasa èyí tí mo fẹ́ lò mẹ́ o ni tùlú ishams ní magribiha anábì dá kọ̀ọ̀kan mẹ́wàá yẹn anábì ní oòrùn yóò padà yọ níbi tí kíni o níbi tí ti ń wọ̀ níbi tí ti ń wọ̀ ẹ̀rí pé nù rìwáyà mi àti kàánẹ̀ ń jọ sí ipe anábì ní oòrùn yìí bó ṣe ń yọ yìí yóò lọ forí balẹ̀ ní abẹ́ àríṣì ọlọ́run tó bá ti yọ láàárọ̀ tí ń lọ yóò wá lọ forí balẹ̀ ní abẹ́ àrṣì ọlọ́run láti gbà yọ̀ǹda pé ṣé kóhun ó tún jáde yóò tún gbà yọ̀ǹda yóò tún yọ láàárọ̀ yóò tún máa lọ títí tí yóò tún fi padà síbi àrṣì. sheikh sọlẹ̀ àlè òpé mi ó ní àgbọ́yé ibẹ̀ ni pé tó bá ti di jọ́yìn ọlọ́run ò ní fún ní yọ̀ǹda pé kó tún máa lọ mọ́ ọlọ́run ó fún yọ̀ǹda ọdún ó sọ fún ni pé kó padà yóò wá lọ ibi tó ti wọ̀ sẹ́yìn pé bí ó gbà wọlé ni ó padà sí yóò wá yọ níbi kíni o níbùwọ̀ rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní gba túbá ẹnikẹ́ni anabi ní dájúdájú ilẹ̀kùn túbá sílẹ̀ hata tatilo aṣamsi min magribiha títí tí oòrùn yóò fi wọ̀ níbi kíni o tí ó fi yọ níbi tó ń wọ̀ ọ́ sí inú àwọn àmì ìpín ayé ńláńlá nìyẹn mo rò pé lẹ́nu lọ́lọ́yìí ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn o àwọn scientist wọ́n ní oòrùn ó yọ níbi tó wọ̀ sí ní mars fún àwọn tá a mọ̀ nípa geography àbí science kódà ìkànnú àwọn ọ̀rẹ́ mi nígbà náà ó sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi tó ní àwọn pentagon lamẹ́ríkà kí lórúkọ àwọn pípù yìí àwọn nasa náà. NASA ní US pé wọ́n àkọ́rọ̀ rẹ̀ wọ́n fẹ́ wọ́n rí bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ ní Mars pé òòrùn yọ níbi tó ti ń wọ̀ so látara bẹ́ẹ̀ bókìlá ẹgbẹ́ kèé ṣe tí wọ́n sọ yẹn ní òjẹ́ káwọn ọgbà ń tànàbì sọ wọ́n sọ wọn ò sọ ànábì ní òòrùn ó padà yọ níbi tó ń wọ̀ sí lẹ́yìn ẹ̀ nínú àwọn àmì òpin ayé ńláńlá òun náà ni nùzúlù Isa bùnú Maryam wíwáyé Isa ọmọ Maryam anábìwá muhammad sallallahu alayhi wa ali gbogbo tí mo sọ ìpátá ẹ á rí nínú kìtàbù fitan wa ashiratu sa'a ti sahih muslim ó wà ń bẹ̀ dáadáa gbogbo ẹ̀ ni ó ṣàlàyé ń bẹ̀ tabalu wọnú sahih bukhari àwọn hadith tó ní í ṣe pẹ̀lú ẹnu kìtàbù fitan náà á wọn bẹ̀ àti gbogbo àwọn sunan tabawo kìtàbù fitan á àwọn ahadith àtàwọn míì tí mi mẹ́nu bà nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ tafsir pé mi ò fẹ́ dojúkọ̀rọ̀ yẹn nìkan ká sọ torí pé ònìkan láàsọ túrọ̀ àti àwẹ̀ yìí tó bá jẹ́ pé òun la dojúkọ torí pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní òtúmọ̀ láwọn ìtumọ̀ àtàlàyé táàsì máa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bóyá nú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ àbẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àbẹ́ẹ̀ tí ó tún padà ṣẹlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi isa ọmọ mariam yóò padà sọ̀kalẹ̀ sáàrin wa hakaman yóò sọ̀kalẹ̀ sáàrin wa ládájọ́ adilan lóní déédé anabi isa ó padà sọ̀kalẹ̀ anabi ni yóò sọ̀kalẹ̀ níbi aṣọ́rò bayidọ́ mẹnẹrọ́tìlì bayidọ́ min sharki dimash yóò sọ̀kalẹ̀ ní ti abi aṣọ́rò funfun ní apá ibù yọ oòrùn Damascus ibẹ̀ ní isa ọmọ mẹ́rìàmù ó sọ̀kalẹ̀ sí ní àsìkò yìí dàjálì ó ti máa yọ àwọn èèyàn lẹ́nu lórílẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí á ní aṣáájú kan gbà náà tá à ń pè ní alimahadi unakali farku bayna isa bin maryam wa imam alimahadi ìmáàmù mahadi ó yàtọ̀ sí isa ọmọ maryam gẹ́gẹ́ bí àwọn kọ̀díyàní yóò wọ́n sọ pé nǹkan kan náà ni pẹ̀lú àdìsí inú ibnu mẹ́ja tí wọ́n sọ pé ànábì sọ pé la isa illa mahadi ṣùgbọ́n láyé àwọn àfáà áàlì súnà lórí ẹ̀ ni pé hadisi yẹn ò lálàáfíà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì káti ẹ̀ wá sọ pé hadisi yẹn lálàáfíà ìtumọ̀ rẹ̀ náà ni wípé isa ò ní wá o àyàfi kí mọ́mù màdínà ò ti dé láìsa ìlà màdí kéèpé ìtumọ̀ rẹ̀ ni pé isa náà ni màdí torí pé àwọn ìsọ̀ ẹgbẹ́ àlè mahadi minni ismu ismu ismi ismu abi ismu abi ànábì ní màá bí yẹn àtàrà àtọ̀dọ̀ náà ló ti wá ìran mi ni orúkọ rẹ orúkọ mi ni orúkọ bàbá rẹ̀ orúkọ bàbá mi náà ni ó máa jẹ́ nínú ìran kùráìṣì ni ó ti wá látara bẹ́ẹ̀ ìmáàmù màdí ìsà ọmọ mẹ́ríàmù ó kírun lẹ́yìn rẹ̀ láti jú wa níwèé pé Muhammad sallallahu ó ṣáájú kíni o ṣẹ̀rí àti isa ọmọ Mariam torí pé ìmáàmù màdí yóò sọ fún isa ọmọ Mariam pé kó ṣáájú kírun ìmáàmù kò ní gbà yóò ní kí ìmáàmù màdí ó ṣáájú kírun nítorí kíni ìjọ tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣáájú àwọn ìjọ yòókù níjọ gbèdé alikiyama lẹ́yìn eléyìí ni wọ́n wá tọpasẹ̀ Dajal anabi Salallahu alayhi wa sallam ó ní nínú tí isa ọmọ mọ́ríàmù ó ṣe ni pé yóò pa dajal ànábì sì dárúkọ ibi tí ó pa á sí ànábì ni yóò pa á sí ẹnu ọ̀nà tàbí àbáwọlé ìlú kan tá a mọ̀ sí lud ìlú sì wà lóní o ibẹ̀ ló máa pa dajal sí so látara bẹ́ẹ̀ isa ọmọ mọ́ríàmù yóò sọ̀kalẹ̀ àwọn kọ̀díàníyún àwọn sọ pé isa ọmọ mọ́ríàmù ó ti dé ó sì ti lọ ṣùgbọ́n nígbà tá a wo ẹni táwọn ń pè ní Isa ọmọ Mariam awoṣẹ́ tó ṣe ǹjẹ́ dàjálù ti dé rárá ǹjẹ́ padà rara rárá ǹjẹ́ ní nǹkan ǹjẹ́ ọ̀rọ̀ yá jújù àmá jújù ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ níta fi mọ̀ lámọ̀dájú ni pé ẹni tí wọ́n sọ yẹn kìí Isa ọmọ Mariam tó àwọn ayé ńlá nìyẹn Mariam máa wá sílé ayé. ó sì máa padà jáàlì sí ẹnu ọ̀nà ìlú olóòlù nínú tánàbí sallallahu alaihi wasallam sọ ní pé wà yàtìrù sọlíìmù èyí nìkan kọ́ yóò rùn gbogbo tí ń jẹ́ àgbélébù àwọn àgbélébù ti ń bẹ láyé oní isa mọ́mọ́rí àmọ́ máa rún bẹ́ẹ̀ náà ni yóò pa àwọn ẹlẹ́dẹ̀ lẹ́yìn náà kò ní gba jísí àláàyè ìyẹn ni pé gbogbo èèyàn pátá ó jẹ́ mùsùlùmí kò ní sáàyè fún jizíà rárá bó ti wulẹ̀ kó mọ́ ànábì sallallahu alaihi wasallam ní àsìkò ti dàjálì owó máa pọ̀ débi wípé ìforíbalẹ̀ ẹyọ̀kan yóò wúlò ju kí ni o ju ọ̀pọ̀ owó lọ àwọn èèyàn máa lówó gan kò ní sí tálákà tó ọlọ́run bá lè kí ọlá kú ṣàánú wa nínú àwọn àmì nínú rẹ̀ ètò àbíkásẹ̀ rẹ̀ òun náà ni khuruju da'batil ard khuruju dábàtìlẹ̀ ard tọ́lọ̀ ń nù Qur'an náà suratu namli kọ́ ọlọ́run sàlàyé dábàtìlẹ̀ ard ọlọ́run ní nígbà tó bá yá á gbé ẹranko kan láti jáde láti inú ilẹ̀ tí ó máa kìlọ̀ fún àwọn èèyàn wípé àwọn èèyàn pé wọ́n ti ṣẹ́rí kúrò lójú ọ̀nà ọlọ́run dábàtìlẹ̀ ard nínú àwọn rìwáyà tó wá lórí ẹ̀ àwọn àfa àwọn sọ pé èyí tó pọ̀ jù ń bẹ àwọn rìwáyà tí ò lálàáfíà ni nínú rẹ̀ ni pé àwọn kan sọ pé yóò jáde nínú rẹ̀ pẹ̀lú ọ̀pá Musa yóò sì fi òka Sulaiman yóò fi sọ́wọ́ nínú táwọn èèyàn sọ nìyẹn ṣùgbọ́n àwọn rìwáyà yẹn wọ́n ní wọn ò lálàáfíà ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé ẹranko kan padà jáde nínú rẹ̀ ẹranko yẹn yóò ṣe rí ọlọ́run ló mọ̀ tó bá dé yóò tún wá máa kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n ṣe kí ni o wọ́n ṣẹ́rí kúrò lójú ọ̀nà àánú kí wọ́n máa ṣe lọ́hùn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní gbọ́ lásìkò náà ṣùgbọ́n àwọn kọ̀díyàní yún àwọn tó ti lọ túmọ̀ dábàtúlẹ̀ ard ọ̀nà méjì ni wọ́n gbà tu ẹ ọ̀kan tí mo kà nínú kùránì wọn tí wọ́n tú sédé òyìnbó wọ́n ní dábàtúlẹ̀ ard wọ́n ní nínú náà níjọ̀gbẹ́ èdè alìkíámọ̀ ni bí ọlọ́run ó tún gbé ẹranko kan jáde nínú náà tí ó tún máa fi yà àwọn èèyàn ní inú náà ọ̀nà kejì tí wọ́n gbà tu èyàn tá a gbọ́ ṣùgbọ́n tí mi ò tí ì kà á mo sì ti ráwọn àfáà mi náà tí wọ́n máa ń tu bẹ́ẹ̀ wọ́n ní òní rédíò mo ti wà ní útúbà kan ní jímọ̀ kan jọ́ kan tí àfáà kan gbà ti ń ṣe útúbà ti ń sàmì òpin ayé ó sọ̀rọ̀ dábàtúlà ad ẹranko tí ó jáde inú ilẹ̀ tí ó máa sọ̀rọ̀ ó ló ti ṣẹlẹ̀ ó ní ẹranko ti jáde inú ilẹ̀ ó ti ń sọ̀rọ̀ ó ní náà ní rédíò ó ní ìlànà bí ń sọ pé gbogbo àwọn rédíò tí ń sọ̀rọ̀ iná ẹranko inú ilẹ̀ nítorí inú ilẹ̀ láti mú kíni jáde irin tí wọ́n fi ṣe rédíò ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ tí ò bá mu ni o kìí ṣe rédíò òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olóńsọ torí tí ó jẹ́ àmọ̀ pé kìí ṣe rédíò ó ní pé rédíò náà tún máa sọ̀sọkúsọ rédíò sì ń pèpè sójú ọ̀nà ṣàìtọ́n rédíò ó ń pèpè sí kíni o sí ìwà àbàjẹ́ torí pé gbogbo àwọn ẹlẹ́sìn yàtọ̀ sí Islam náà ń lo rédíò láti fi máa sọ fáwọn èèyàn pé kí wọ́n wá ṣe ti wọn bẹ́ẹ̀ sì ni nínú rédíò àwọn tí wọ́n ń rìn òhò àwọn náà máa lo orí ẹ̀ àwọn fẹ́ ṣe sinimá ẹ wá àwọn ṣùgbọ́n tọ́lọ̀ sọ fún wa nípa dábàtú ard ni pé yóò máa kìlọ̀ fún kíni o yóò máa kìlọ̀ fún àwọn èèyàn ntí ó jà á mọ̀ pé kì í ṣe rédíò nù gẹ́gẹ́ báwọn ṣe fi ìròrí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé kalẹ̀ alimohim níta ń sàlàyé fún wa náà ni pé ilé ayé yóò padà parẹ́ kò ní sí nǹkan kan gbogbo àwa tá a wà ń bẹ̀ náà láàlọ́ so látara bẹ́ẹ̀ kó má rú yẹ lọ́kàn ẹnìkan wa pé bóyá ayé ò ní tán wàláhí ayé ó tán ayé máa tán ànábì wa Muhammad sallallahu alayhi wa oníṣùgbọ́n ilé ayé yóò ní parẹ́ illa ala ashrarin nas àyàfi lórí àwọn olórí burúkú jù lọ èèyàn láyé ó parẹ́ lé lórí nígbà táyé bá fẹ́ parẹ́ kò ní í ṣẹ́kù ẹnìkan tó jẹ́ mùsùlùmí mọ́ lórí ilẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé ilé ayé ò ní parẹ́ lódì wọn bá àgbà tí wọ́n bá sì ń ṣe Allah Allah Allah níbì kan wọn ò sọ pé Allahu akbaru o wọ́n kàn ní Allah ilé ayé ò ní parẹ́ ń jọ̀hún. nígbà tí gbogbo àwọn ẹni rẹ bá lọ gẹ́gẹ́ bá ànábì ṣe sọ pé atẹ́gùn kan máa fẹ́ wá láti ọ̀nà ibùyọ oòrùn ó máa máa gba ẹ̀mí gbogbo àwọn èèyàn tí wọ́n ní ìgbàgbọ́ tó kéré bí ọkà bàbà nínú ọkàn wọn yóò gbẹ̀mí wọn ànábì sallallahu alaihi wasallam ó ní kódà bí wọ́n bá sá lọ inú ihò àpáta atẹ́gùn ni ó tẹ̀lé wọn lọ́bẹ̀ yóò sì gbẹ̀mí wọn ìgbà tó wá ti wá gba gbogbo ẹ̀mí wọn tán àwọn tí ó wàá ṣẹ́kù ó làwọn èèyàn burúkú ilé ayé gbogbo nǹkan wà dùn kò ní í sí owó pọ̀ ìrọ̀rùn ó dé ìgbà náà ṣàìtọ́n yóò sọ̀kalẹ̀ wá báwọn èèyàn wọ̀yàtà mẹ́ta lèláhùn yóò yíra padà fún wọn yóò a máa sọ pé Allah ta'budullah ẹ̀ ní sin lọ́n lórí ilẹ̀ ni àwọn yóò a máa béèrè pé mọ̀nìlá kí ni ń jẹ́ Allah yóò wá sọ pé òun ni àna òun lọ́lọ́hùn àwọn yóò a máa forí balẹ̀ fún ṣàìtọ́n lórí ilẹ̀ orí àwọn wọ̀nyí láyé máa ṣe kí ni láyé máa parẹ́ ó máa parẹ́ gẹ́gẹ́ bí kùránì ṣe sọ bagitatan ó máa parẹ́ lójijì lẹ́jàfú òun ni yóò parẹ́ lé àwọn èèyàn lórí fèrè kan ni wọ́n sì fan ìdá nufikọ̀ fi súùrì á fan atẹ́gùn sínú wo gẹ́gẹ́ bọ́lá òun ṣe sọ wípé ọlọ́run ní abdullahi ibn shaitan rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní nígbà tí a bá nígbà tí ìpè àkọ́kọ́ bá tátí bá ń a bá ń ka kíní yẹn. àwọn ìlú ayé ṣe ń sọ̀rọ̀ wọ̀nyí yẹ̀kú yà ọ́ tẹ̀lé yóò fún á ti pàrọ̀ wọn. bá òun ni àwọn tí ń fa nǹkan yọ látara naza'a anazia ọlọ́ni wa naziat àwọn mọ̀lẹ́kà tá a fún níṣẹ́ gbígba ẹ̀mí nìyẹn àwọn mọ̀lẹ́kà la pè kìí ṣe mọ̀lẹ́kà ẹyọ kan lóòótọ́ mọ̀lẹ́kà ikú wa ẹyọ kan ni iṣẹ́ tiẹ̀ ni pé òun máa ń pàṣẹ fẹ́mi pé ó kúrò jù rẹ̀ mí jáde iṣẹ́ tí mọ̀lẹ́kà ikú ń ṣe nìyẹn ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà kan ó wàá wá tó bá jẹ́ pé ẹni ìyà ló ń tọ̀hún wọ́n wà láti pẹ̀lú aṣọ léwọ́ kan láti inú ọgbà inú ọ̀nà tí ó máa rùn fò àwọn yẹn ni ó wà gba ẹ̀mí yẹn bẹ̀lẹ́mí yẹn ó bọ́ sí àwọn ẹ̀mí yẹn kò wá ní fẹ́ jáde nígbà tó bá ti rí pé àwọn mọ̀lẹ́kà ti ń fi ìyà jẹ èèyàn ló wà nílẹ̀ wọ́n wà tipátipá lẹ̀mí yẹn ó wà jáde lọ́lọ́bìnrin wa náà sí àti gọ́rùkọ̀ àwọn tó ń gba ẹ̀mí ní tipátipá ní ti túláàsì wọn náà ṣitọ́ ti náà ṣitọ́ àtàwọn mọ̀lẹ́kà tí wọ́n ń gba ẹ̀mí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ olè ní onígbàgbọ́ òdodo torí pé ọlọ́run ní innal ladina qalu rabbuna Allahu thumma istaqamu. gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ pé olúwa wa ò ní Allah thumma istaqamu lẹ́yìn náà wọ́n wá dúró ṣinṣin lérí ẹ̀ wọn ò gbowó yẹ. àwọn mẹ̀lẹ́kà ọmọ ìsàkalẹ̀ sọ́dọ̀ wọn ń jọ náà nígbà tí kú bá fẹ́ pa wọ́n pé aláta kọ́fù aláta zànú ẹ má bẹ̀rù ẹ sì má banú jẹ́. wàá bí ṣìrù ẹgbà ìróòdùnú ìróòdùnú kí ni jannati àlìjẹ́nà láti kúntùm àdùn tá a ti ṣàdéhùn ẹ̀ fún yín. àwa ni ọ̀rẹ́ ẹ̀mùlẹ́yìn àwa lólùdáàbòbò yín nígbà tẹ́ wà láyé wá filẹ̀ áhírọ̀ ọ̀run tẹ̀ ń lọ yìí náà ibi ibi tẹ́ fẹ́ papòdà lọ àhírọ̀ yìí àwa náà lámọjọ́ rẹ̀ mùlẹ́yìn bẹ́ẹ̀. yóò máa bẹ fún inú ọgbà náà máa tọ́ṣítẹ̀ yìí à ń fún gbogbo tẹ́mi yìí bá ń fẹ́lẹ́ mọ́ rí ń gbogbo tẹ́ bá béèrè fún náà lẹ́ẹ̀mọ́ rí ń bẹ́ẹ̀ fún yín. fífún kan ní látọ̀dọ̀ ọlọ́run ọba alẹ́gọ̀fúrù ọba aláforíjì ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́run ọba arọ̀hìm ọba oníkẹ̀ ọ̀rọ̀ táwọn mùmíní bá ń gbọ́ yìí lásìkò náà kò ní mọ̀gbàtẹ́ni rẹ̀ ó bọ̀ torí pé láyé ni ó wù ju kí ni o ni ó wù ju kó máa bẹ láyé lọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ kan ní ọ̀dọ̀ ìyá aisha ó ní ọlọ́run ọba kórìíra gbogbo ẹni tó bá ti kórìíra láti pàdé ẹ̀ ọlọ́run náà kórìíra àti pàdé ẹ̀ ìyàwó Aisha wa ní a ilé òjíṣẹ́ ọlọ́run ta nínú wa tó fẹ́ràn kú nígbà tí gbogbo wa ti fẹ́ràn kú ó fi hàn pé a kórìíra àti pàdé ọlọ́run nìyẹn ànábì wa ní rárá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ lànábì ṣe wàá ṣàlàyé hadith yẹn gùn dáadáa tí mo kàn gé láàrin yẹn pé ẹni tó bá jẹ́ ni eré bá fẹ́ jáde láyé àwọn mọ̀lẹ́kà àánú ìkẹ́ ni ó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ tiẹ̀ rírí torí wọn yẹn inú rẹ̀ ó ti dùn in tí ó wàá wù ú jù lásìkò náà ni pé òun fẹ́ jáde láyé látara dé ọlọ́run wàá yọ́nú sí inú rẹ̀ ti dùn láti pàdé ọlọ́run ọlọ́run wàá dunnú láti pàdé ẹ̀ gbogbo yé ọlọ́run náà ṣetán ti náà ṣetán àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń gbẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n Wasabi àti sábì wasabi àti sábì à gbogbo àwọn mẹ̀lẹ́kà tí wọ́n ń súré tètè tí wọ́n bígbà téèyàn lúwẹ̀ sẹ́rọ̀ pé ló òfurufú wọn wà bígbà téèyàn lúwẹ̀ wọn a máa lo olú èdèbó náà pé sweep me in the in ó sweep bígbà téèyàn lúwẹ̀ tí wọ́n ń súré tètè láti jíṣẹ́ ọlọ́run fi sàbẹ̀kọ́ bẹ́ẹ̀ náà làwọn tí ń gbárájú ara wọn ní ti yárayára láti sáré dáadáa láti jíṣẹ́ ọlọ́run náà màláíkà apá kan náà àwọn àfáà ní àtàwọn tí wọ́n ń ṣáájú ara wọn tí wọ́n ń ṣe alápá ń tètè láti ṣe dáadáa bí wọ́n bá sọ pé kíní ìlọ́lọ́run fẹ́ wọ́n yára lọ́mọ ṣe àwọn tí ń gbáwájú nídìí dáadáa bẹ́ẹ̀. ọlọ́run lóun tún búra pẹ̀lú àwọn màláíkà tá a kó sídìí mọ́ ṣàkóso àlámọ̀rí àwọn ẹ̀dá náà torí báwọn mọ̀lẹ́ka ń bẹ pẹ̀lú wa ma yalfidu min qawli illa ladayhi raqibu atid suratul qalam ọlọ́wọ́n bá ẹnu astafurulai suratul qaf ọlọ́wọ́n bá sọ ń bẹ̀ ó ní àní sọ gbólóhùn kan nú ọ̀rọ̀ àyàfi pé ń bẹ lọ́dọ̀ wa raqibu atid àwọn olùṣọ́ tí wọ́n dúró báyìí tí wọ́n ṣe tán láti kọ gbogbo nǹkan sọ́lẹ̀ iṣẹ́ méjì ni wọ́n ń ṣe wọ́n ń ṣọ́ wa ni wọ́n ń ṣọ́ wa nípa pé wọ́n ń dáàbò bò wá wọ́n ń ṣọ́ wa níbi aburú wọ́n tún ń ṣọ́ wa nípa pé wọ́n ń ṣọ́ iṣẹ́ wa níta ń ṣe wọ́n ń kọ́ lẹ̀ básìkò kú èèyàn bá tí ìtò bẹ́ẹ̀ bá já náà mọ́ jàgbé lẹ́nu wọ́n gbà kúrò lẹ́nu ẹ̀ kò ní kú nígbà tásìkò rẹ̀ ò tí ìtò ó dàbí wọ́n bá tọ̀yàn lọ́fà tásìkò kú rẹ̀ ò bá tí ìtò wọ́n gbà dànù wọn ò ní jẹ́ ó bá yàn tí ó bá sì jẹ́ ó bá náà tásìkò kú rẹ̀ ò bá tí ìtò èèyàn kàn mọ́ jẹ́ rora ni èèyàn ò ní kú o dìgbà tásìkò ikú èèyàn bá tó kéèyàn tó lọ látara bẹ́ẹ̀ wọ́n ń ṣọ́ èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ni àwọn tí wọ́n mójútó àlámọ̀rí ẹ̀dá àti gbogbo àwọn àlámọ̀rí míì bí irú òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí àwọn mọ̀lẹ́kà kan ló wà ní nkẹ́ ẹ̀ àwọn àfáà alákìídá wọ́n ṣàlàyé pé mọ̀lẹ́kà wa Mikael òun wà nípa kíni ní tó mójútó òjò gbogbo àwọn ohun ọ̀gbìn báyìí ń tà fún ṣe nìyẹn yàwó mẹ́tàrí ju fún rọ́jífà ọ̀wárìrì yẹn ìpè alákọ̀ọ́kọ́ tá à ń sọ ọlọ́run nígbà tí ìpè náà bá dó tẹ́tìbáwò àrọ́d ìpè ẹlẹ́ẹ̀kejì tàkọ́kọ́ ni pé gbogbo ẹ̀dá ó kú kò ní sí nǹkan kan mọ́ lórílẹ̀ tẹ́tìbáwò àrọ́d ìfà ìpè ẹlẹ́ẹ̀kejì ó wà dún òun náà ni alibas òun ni ìjídìde lẹ́yìn ikú. qulubun yawma idhin wajifa àwọn ọkàn kan níjọ́ náà wọ́n máa gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ojú wọn yóò rẹ̀wẹ̀sì níjọ́ náà ojú wọn ò rò kókó yóò rẹ̀wẹ̀sì. in mú wọn tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìnà sí àwa lámàrì dùdú náà fi hàfìrọ̀ ṣé àtúnwá dá wa padà sígbésí ayé ìta tí ń lò tẹ́lẹ̀ lẹ́yìn táwọn ti kú ni ìsìfàmù yẹn ààyè ah, o ìsìnkàrù ni o ẹ̀ẹ́n ṣé ìwá ṣe é ṣe ìdàkúnnà ìyọ́ ọmọ nàkìrọ̀ nígbà tá a bá ti di egungun tó ti kù hẹ́hẹ́ egungun tó ti jẹrà ṣégbà náà láti wá padà sáyé. kọ́ọ̀lù tílíkà ìdàn lárọ̀tún kọ́ọ̀sìrọ̀ ọlọ́run ní èyí tí wọ́n sọ yẹn ó rọrùn igbe ẹyọ kan náà láàkè ńjọ náà ẹ dìde gbogbo èyí ó sì dìde. sáàìrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bára wọn ní sáàìrọ̀ gbangba àdájọ́ ọlọ́run látara bẹ́ẹ̀ ọjọ́ láàtì àtún láàárọ̀ ìgbà fìyà ọjọ́ tí ń bọ̀ ni tí ò síyè méjì nípa ẹ̀ ṣùgbọ́n kó tó dé káyé tó parẹ́ àwọn àmì ń bẹ bá a sì ṣe rí àwọn àmì náà bẹ́ẹ̀ bá nàbí sọ nínú àwọn àmì kéékèèké ó ní sinfani àwọn èèyàn méjì kan bẹ ẹ̀dá méjì kan bẹ tí ì rí wọn ní ìsìn alákọ̀ọ́kọ́ ànábì yadiribu nabi fi fiyati imu saud ó ń bẹ lọ́wọ́ wọn kòbókò yadiribu bi anes tí wọ́n máa fi kòbókò náà tí wọ́n máa fi na àwọn èèyàn àwọn àbá àbákan náà àbá sọ pé àwọn jàbàbíra nìyẹn àwọn ọba fipámújayé àwọn ọ̀pá jẹnípa nìyẹn àtàwọn olórí ajẹnípa wọ́n ò ní wọ́n ò ní wọ́n ní kòbókò lọ́wọ́ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí irú màálù yàtírùbù anas wọ́n fi máa na àwọn ènìyàn ka adnábìlì bákọ̀ anábì tó wá ní wà nísáà kàṣíyàtì àríyàtì àtàwọn obìnrin tó yẹ pé wọ́n wẹ̀wù ṣùgbọ́n àríyàtì ìhòhò ni wọ́n wà nínú àmì òpin ayé lànà bí sọ yẹn o àwọn obìnrin wọ̀nyí kasiyatin ariyat wọ́n rò fáwọn wẹ́wù ni ṣùgbọ́n ìhòhò ni wọ́n wà ma ìláti mumilat èyí ò ní kọ́kọ́ wọ́n ma mìlẹ̀ǹgbẹ̀ tí wọ́n bá ń rìn wọ́n ma pe ọkùnrin ọkùnrin náà ma pe wọ́n ọ̀nà méjì lèyàn fi lè wọṣọ tí ó sì wà ní òrò ọ̀nà àkọ́kọ́ ni pé ó wọ aṣọ ṣùgbọ́n aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ló wọ̀ tí wọ́n ń pè ní see-through gbogbo tó wà lẹ́yìn aṣọ láàmú rí aṣọ yẹn lè tóbi irú ẹ̀ láṣọ táwọn nẹ̀sọ́rọ́ tí wọ́n máa ń wọ̀ níjọ̀gbéyàwó wọn aṣọ yẹn ó tóbi bàgẹ́ ṣùgbọ́n àmọ́ wo gbogbo ara wọn nú ẹ̀ torí nẹ́ẹ̀tì ni. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a lè wọ aṣọ tó nípọn ṣùgbọ́n aṣọ yẹn fún mọ́ra wa gbogbo bọ́lọ̀ ń ṣe wá dá wa látún wò ẹni tí ọyàn rẹ̀ tóbi ńgbà fún ma ti mọ̀ pé lè ó lọ́yàn ńlá ẹni tó ní kékeré ńgbà tó ti wọṣọ tó fún ara wa mọ́ ara rẹ̀ á ti mọ̀ pé ọyàn ilé kéré ẹni tọ́lọ̀ ń fún nídìí tó bá ti wọṣọ tó fún ara gbogbo tí díẹ̀ wọ̀n láàmọ́ wò kàṣíyá ìhòòhò ló wà lóòótọ́ àárí inú ara ṣùgbọ́n bí wọ́n ní kéèyàn ṣàlàyé bó ti rí èyàn ó sọ àwọn tó tiẹ̀ wá burú jù làwọn obìnrin tí wọ́n láwọn ń sáré tàbá àwọn ń ṣe eré ìdárayá sport bíi pátá lásán ni pátá ó fẹ́ lè mọ ojú ara wọn ni wọ́n kàn ra fi bí okùn tí rìn kan báyìí ni wọ́n fi mú àwọn ọkùnrin yìí sì ṣe bẹ́ẹ̀ àwọn wẹ̀wù tiwọn báwọn obìnrin wọn ò tiẹ̀ níbẹ̀ wọ èmi kọ́ mú nìkan yóò fi si torí pé hundred mita ṣé ìhòòhò yẹn ni yóò jẹ́ kó win ní àbíbò tẹ̀báwọ̀ àwọn obìnrin jẹ́ ń gbá basket bọ́ọ̀lù náà tí wọ́n máa burú ju ọkùnrin lọ aṣọ táwọn ọkùnrin wọn máa wọ̀ máa ju àwọn obìnrin ń basket gbogbo géèmù ni bí ẹni wípé wọ́n sọ pé ìhòhò kò sì jẹ́ dé rí bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn oníròrí ó ti ṣe analysis ẹ̀ nínú pépà ó ní n tó ṣẹlẹ̀ ni pé àwọn obìnrin irú àwọn tó ń gbá lawn tennis yẹn ó ní owó tí wọ́n máa ń fún àwọn obìnrin kì í pọ̀ tó tọkùnrin ó ní ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn owó báwọn obìnrin wọ́n padà rí ojú tọkùnrin lọ ó wá ń ṣàlàyé ó nítorí pé àwọn obìnrin yẹn tí wọ́n bá ń bọ̀ wá gbá lawn tennis wọn wọn ò ní wẹ̀wù gidi torí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n wà á wo lawn tennis kìí ṣe lawn tennis wọ́n wá wò yìí tán rẹ̀ ni wọ́n wá wò nígbà tó bá fẹ́ gbá bọ́ọ̀lù yẹn tí wọ́n ń fi bí kí lálẹ́ pé wọ́n fi ń gba iná tí wọ́n fi báàtì tí wọ́n fi ń gba tó bá ti la ẹsẹ̀ báyìí gbogbo abẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ wò ní táwọn wá wò ní tiwọn nìyẹn ó ń torí èrò pọ̀ ó lẹ́lẹ́kejì àwọn magazines àwọn pépà bú wọ́n kọ́ńtrátì wọn pé bó ṣe ń ṣe náà ni ó máa ṣe lọ ó dá o àwọn máa gbé àwòrán wọn nu pépà àwọn fi máa ta pépà torí àwọn tó fẹ́ wò hòhò wọ́n sì máa fún lówó tó ń bá fowó yẹn kún owó tó gbà níbi tó gbà yóò pọ̀ ju tàwọn ọkùnrin lọ so látara bẹ́ẹ̀ ló fà á gbogbo àwọn obìnrin tí wọ́n máa ṣe sport wọ́n fẹ́ràn kí wọ́n máa rìn òhò torí pé wọ́n ń wá kọ́ńtrátì wọ́n fẹ́ káwọn èèyàn sáìn wọn wọ́n lè máa lò wọ́n ọlọ́run sànù wa ànábì ní nam Naam, rùúsì. Ànábì ní rùúsù ọ̀nà orí wọn yóò dàbí ka asinami bukti yóò dà gẹ́gẹ́ bí ràkúnmí oníké méjì. Ràkúnmí yẹn ike méjì báyìí ni ó wà lẹ́yìn ẹ̀. Ìbẹ́yìn náà rá àwọn orí nígbà àti ẹ̀dúpẹ́ nígbà wọn fún lóókọ wọn ò réèyàn gidi fún wọn ní Bob Marley làwọn jì àbí wọn ò pé bẹ́ẹ̀ mọ́ báyìí wọ́n sì ń pè bẹ́ẹ̀ náà irun tí wọ́n dì sórí irun yẹn jìtì ọ̀pọ̀lọpọ̀ ní àwọn obìnrin mùsùlùmí náà ní bá wọn dirun yẹn yóò á fi ìjáàbù sí ṣùgbọ́n ìjáàbù yẹn gbogbo rẹ̀ ó wà ṣe ṣoṣoro sáàrin orí ẹ̀ tàbí kó wú sẹ́yìn ìjáàbù ó wà dúró yóò lòun lò jáàbù kò bá mú o ìkọ́ṣe àwọn aláìmọ̀kan ni ó bo irun yẹn àrírun ṣùgbọ́n irun yẹn náà padà rí torí bó ṣe lọ láti mọ irú irun tó dì onínú àwọn àmì òpin ayé tánàbí sallallahu alaihi wasallam tó sọ nìyẹn ó ti ṣẹlẹ̀ báyà bí ò ṣẹlẹ̀ ìyẹn ṣẹlẹ̀ clearly ẹ̀wù ságìn nígbà ságìn dé bí eré bí àwàdà gbọ́dọ̀ pé ìkànnà àáfàá lọ́dọ̀ wa ń bí ó tún ṣàlàyé ó ní tẹ́yìn bá ti rẹ́ni tó sáàyè kó gbójú ẹ̀ kú òmù ní kùránì ti sọ pé àwọn olè tẹ́lẹ̀ ó ń torí báwọn ọmọbìnrin yẹn tó ń sẹ́ nǹkan síbi ìdí yẹn o pé tó bá ti wò báyìí òmù ọ̀lọ́ ni gbogbo owó ọwọ́ rẹ ni wọ́n gbà tán so ẹ̀yin tẹ́ ń lẹ́kṣọ̀ ẹ̀yin lẹ́kṣọ̀rà yunifásitì ẹ̀ mọ̀ wò ó ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ lẹ́rìí lónìí yóò tún máa gba hundred two hundred naira lọ́wọ́ àwọn wọ́n tún máa ní káwọn ọmọ dá five five hundred naira pẹ́pẹ́pẹ́ oṣù tí sì ń kékeré ṣùgbọ́n níṣẹ́ ń gbà báyìí làwọn ọmọ yẹn ti dé tí wọ́n wá jàgbà lọ́wọ́ ara nǹkan tó wò nù ń gbòjẹ́ pé èṣù ní wọn lọ́wọ́ ọlọ́run bó sànù wa so látara bẹ́ẹ̀ á bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run kó fún ẹja wíbẹ̀ Allahumma sayyiban nafi'an Allahumma sayyiban nafi'an Allahumma sayyiban nafi'an ẹ̀rí pé ní òru òní mẹ́jú náà òjò rọ̀ tó pọ̀ báyìí káyà mọ́ ẹbẹ̀ lọ́hùn òjò tí ó wúlò fún wa ní kọ́lọ̀ ọ̀rọ̀ wa lé wa lórí o ọlọ́run máa ń rọ òjò tí ó pa wá run lé wa lórí o òjò tí ó dà wá láàmú tí ó wo wa nílé tí ó ya wọlé wa ọlọ́dàkùnjọ ṣàánú wa o má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o òjò àlùbáríkà òjò òdùnú òjò rọrùn ní kó rọ̀ fún wa ọlọ́run kó ṣàánú wa tó bá ń fi atẹ́gùn ànábì ní ká máa tọrọ náà allahumma inna na'udhu bika min sharri'i wa sharri ma arsalta bihi wa na'udhu bika wa allahumma inna nas'aluka min khayri'i وخير ما أرسلت به ونعوذ بك من شره وشر ما أرسلت به أبي الله بالك ولا قفوا ولا قويرور والسلام عليكم ورحمة الله وبركاته أنا أمو أقومي لولوري لنا kíni táìmù yẹn mo ní kó wò dáadáa wọ́n ní aago méje kọjá àṣẹjú mẹ́ta ni òjò wọlé ni òòrùn ló wọ̀ lánàá seven o oh three ẹ̀ẹ̀kan níbí ni wọ́n ti wò oníkà rẹ̀ bẹ́ẹ̀ bá wà níwájú mọ́ṣáláṣí ọ̀nà tó wá láti gbẹ̀dẹ̀ lóyún mọ̀ bẹ́ẹ̀ bá dúró ń bẹ̀ kèé sí gàgá kankan láàrin èèyàn àtòrò èèyàn mọ̀ wo òrò báyìí títí tí ó fi parẹ́ ni so wọ́n ní seven o oh three aago méje kọjá ìṣẹ́jú mẹ́ta olùrún wọ̀ lánàá níkà rẹ̀ torí náà gbogbo àwọn táwọn lọ ń ṣinú láago méje kù ìṣẹ́jú mẹ́wàá ẹ mẹ́jà aṣínú bẹ́ẹ̀ mọ́ o àṣìṣe ni o aago méje gbọ́dọ̀ lù ká tó ṣínú lásìkò tá a wà yìí ìṣá nǹkan ojú mi tó yẹ ó ṣojú mi kòró ìṣá ò tó láago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o níjẹta ṣó tó lánàá torí ní aago mẹ́jọ kù mẹ́ẹ̀ẹ́dógún níjẹta mo yọjú síta. Si kìí ṣe funfun tí kìláàfù wà lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ pupa báyìí ló wà ní sánmà ní aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún torí náà gbogbo àwọn aṣámú táà ń lọ sáré kí ṣe àlàago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò bá mú o ẹ jẹ́ ká aago mẹ́jọ ọmọ ẹlù ká tó bẹ̀rẹ̀ ìṣá ìwà ọlọ́run fún alágbọ̀nyọ́ rẹ̀ asalaamualeykum wa rahmatulah. lọ́dọ̀ wa ní kàrẹ́ ń bí aago méje kọjá ìṣẹ́jú mẹ́ta lòórùn wọ̀ lánàá àná sátọ̀dé obìnrin kan ó wá gbààwẹ̀ di aago mẹ́fà ọ̀rọ̀lẹ́ ó kàn rí nǹkan oṣù rẹ̀ ni yóò san àwẹ̀ kan náà padà o mọ̀rọ̀gbọ́díyé bó salaam. ee eh, màtúmá sọ mi gbọ́ yé. torí wọn fẹ́ bá wọn sì sí inú sùn wa. yes. ìṣẹ́yìn sọ wá sọ pé wọ́n àkọsílẹ̀ wọ́n kọ́ àwọn ọlọ́pàá wá sílẹ̀ pé ìṣẹ́yìn sọ wá wọ́n pa àwọn ìṣòro. kírísítẹ̀ yẹn wá ṣe kí ni. wọ́n pa á èyí tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ kọ́ sínú ilé ìwé kan nàṣọ́rọ̀ kan wá wá ó ní wọn gbọ́dọ̀ kọ́ ìgbà tí wọ́n fẹ́ kọ́ ó wá lọ kọ́lọ́pàá wá ó ní wọ́n á pa nàṣọ́rọ̀ yẹn bó ló ṣe rí bó ṣe rí ni pé kò bá a mú ká pa mo rò pé ti yé torí inú ṣẹ̀ríà Islam ò fún wa nígbà láàyè láti lọ́ máa pààyàn àyàfi kí ilé ẹjọ́ kórí pé ń tọ̀hún jẹ̀bi ikú ìjọba ní òwò àfọwọ́ sí pé ẹ lọ pa mo rò pé ti yé gbé yòó ti rí nìyẹn nọ́mbà tírì aleykum salaam. ìjó dá kámọ rẹ sàárè ìtumọ̀ rírẹ́ ni pé a lọ ra sìmẹ́ǹtì àwa púpọ̀ mọ́ yanrìn àwa fi orí sàárè yẹn kò dáa kò bá múnú Islam gbogbo ti yé rárá rárá ni o ìdí nìyẹn tí wọ́n fi ní ká máa sìnkú sí ilẹ̀ ìsìnkú àwọn òkúta ń sin sínú ilé kò bá ṣẹ̀ríà Islam mu rárá nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ ìsìnkú ni wọ́n máa ń sìnkú sí ibẹ̀ lànábì ń sìnkú sí ó sì wà títí dòní à ń pè bẹ̀ ní bakin ẹnìkan kì í sìnkú sílé nígbà ayé ànábì sallallahu alaihi wa wasallam àwọn kan tó sọ wípé àlejò ni wọ́n sin sílẹ̀ sìnkú ṣùgbọ́n mo nílẹ̀ àwọn nílẹ̀ wọ́n lè sin sílé kò bá mú náà ní Islam àṣà là ń lò a ò lo ẹ̀sìn àwọn òjíṣẹ́ Ọlọ́run nìkan la lè sun sínú ilé torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hadith ó níbi tí òjíṣẹ́ Ọlọ́run bá kú sí làá máa sin sí pòròpótíyé nínú àwọn ọ̀rọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ànábì tí wọ́n sin sínú yàrá Aisha allah ta'ala anha nínú ẹ̀rí yẹn òun náà nìyẹn pé bí táwọn òjíṣẹ́ bá kú sí ibẹ̀ ni wọ́n ṣe kíni ibẹ̀ ni wọ́n sin wọ́n sí nínú rẹ̀ náà tún ni pé àwọn sọ̀hábà wọ́n ń bẹ̀rù kí àwọn kí àwọn èèyàn má bàa sọ ibojì ànábì kí wọ́n má bàa sọ di ojúbọ torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní allahumma la taj'al qabri 'ida yu'bad ọlọ́run má sọ ojú má sọ sàárè mi di ojúbọ nígbà tí n bá kúrò láyé torí pé àwọn òjíṣẹ́ ọlọ́run kan tí wọ́n ti kọjá lọ àwọn nàṣọ́rọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ sàárè wọn di ààyè tí wọ́n ti ń sin lọ́wọ́ wọn lọ forí balẹ̀ ń bẹ́ẹ̀ bí àwọn sufi náà tí wọ́n sọ sàárè di tí wọ́n ń bọ ẹlòmíì àwọn là ń pè ní kùbùrì yóòn àwọn tí wọ́n ń bọ sàárè ẹlòmíì máa ń lọ Sókótó lòun wá sàárè Madam Fodio lọ òun fẹ́ lọ bu yẹpẹ ẹbẹ̀ kó fi ṣe ilẹ̀ am àbẹ́lòmíì ó máa wá sàárè baba Nasiru Kabara yóò máa wá kiri Kánò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́lòmíì máa ń lọ sí Kaolaki níbi sàárè Sheikh Ibrahim Niyas bóyá ó fẹ́ lọ rọ kíkà rẹ̀ ó fẹ́ yípo ẹlòmíì gbà pé kóun lọ ọbẹ̀ yẹn ó pé ju kóun lọ mọ́kà lọ kóun lọ yílé ọlọ́run po gbogbo nǹkan wọ̀nyí àwọn sọ̀hábà wọn ò fẹ́ káwọn èèyàn ó sọ di ojúbọ wọn tún fi sin ànábì sínú kíni sínú ilé tí òfin ní sáàyè fáwọn èèyàn láti máa ṣe bẹ́ẹ̀ wallahu ta'ala alam naam aleykum salaam. èèyàn ní ṣe kíni.

kí ni téèyàn lè máa ṣe lọ́wọ́ tásìkò òrùn bá tó tí ò ní fílẹ̀ tí ò ní fílẹ̀ lọ kírun tí ó ṣe nǹkan yẹn mo rò pé ìkànnù rẹ̀ ni téèyàn bá ń jẹun lọ́wọ́ mo rò pé yóò jẹ jẹun tán èkejì nínú rẹ̀ òun ni téèyàn bá ní jẹ́nàbà lára kò ní lọ kírun yẹn yóò lọ wẹ jẹ́nàbà yẹn kó tó di pé ó lọ síbi ìrun kò ní sọ pé àwọn ah, tí ń pè ìrun kó mọ sá lọ mọ́ṣáláṣí lọ ṣe wọ́n yóò kọ́ lọ ṣe kíni yóò lọ wẹ̀ jẹ́nàbà nínú rẹ̀ ní táwọn èèyàn méjì kan máa ń ja àjàkú akátá tó sì bẹ́ẹ̀ làwọn kí wọ́n para wọn ò ní fi nǹkan tó ń ṣe yẹn ò ní fi sílẹ̀ lásìkò yẹn láti lọ kírun wallahu ta'ala alam. kí ni ìdájọ́ ẹni tó ń jẹ́ pé ó kọ́ ọ̀pọ̀ fún ìgbà ìdílé. ìdájọ́ ẹni tó máa máa gbé ìrun ọ̀ràn yẹn jù sílẹ̀ tí ò kí ọ̀rọ̀ pọ̀ táwọn àbá sọ lérí ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ó lè ẹlẹ́ṣẹ̀ ni ó ṣe rí nìyẹn wọ́lá àìlà alaikum salam a rí muslim sister kan ó máa ń ṣe irun kí ni tún máa ṣe irun yẹn ṣó ń jẹ́rí kọ́ ẹ̀ ní àbò ń pàm àbò ń dì í àbò ń kó ó ṣàdá nǹkan borí àbí irun rẹ̀ wá ń jáde àbí níbi ìjáàbù yẹn irun tó jáde yẹn ṣé irun tí wọ́n fi kún irun ni àbí irun tiẹ̀ gangan. òhò irun rẹ̀ tóbi débi pé ó ṣe dìídì lórí ẹ̀. okay a sọ fún yín pé lọ́nà ẹ̀rọ ní ọ̀nà tí yóò fi gbọ́ wáyé a ṣàlàyé fún pé tó ń ṣe yìí o ti fara jọ àwọn tánàbí sallallahu alaihi wasallam sọ pé tó bá di àsìkò kẹyìn ayé àsìkò kó ń bọ̀ tí àwọn obìnrin tí orí wọn yóò dàbí ike ràkúnmí o ti wà lára wọn o èyí ó ṣàlàyé fún lọ́nà kọ́nà yóò gbọ́ yé ṣùgbọ́n lágbẹ́ tí ò ibi tó ti lọ bẹ̀rẹ̀ pé ó ẹ̀sìn fún tó bá ṣàlàyé ẹ̀sìn fún tán ó mọ̀ sọ yókù ṣùgbọ́n ká ara alẹ́ nìkan tó lọ sọ fún dàrẹ́tì bẹ́ẹ̀ ẹni yẹn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o torí pé tọ́lọ̀ ń sọ náà ló sọ yẹn gbọ́dọ̀gbọ́ tiye wallahu ta'ala alam tó rọ́dà tó bá lọ ṣe wá sí pé kí lẹ́ ń ṣe ẹ̀ mutí ọlọ́mọ lẹ́ni tó bá mutí òwò náà yóò ní kò yẹ kó sọ bẹ́ẹ̀ ṣọlọ́run ò sọ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá tó mọ dáwà torí pé ẹni yẹn ó ń kọ́ wà àbàjẹ́ ti ẹni ẹ̀gbọ́n pẹ́pẹ́ tó ń ṣe wáàsí tó mọ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe wáàsí gangan ó lè mọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ ó lè jẹ́ ohun tí wọ́n tán torí pé bá lọ fọ́gbò mọ́yàn lórí mẹ́yẹn ó tán nìyẹn yóò wá béèrè pé àfa àkílẹ̀ mọ̀ ń rí gbàánu ọtí tẹ̀ mọ́ ẹ̀ tó bá ṣàlàyé ó lè kọ́kọ́ bá ná kọ́ṣà tó náà bá wá rí pé òdà rí pé ìdí tọ́lọ̀ ń fi ẹ mọ́ mu ọmọ náà nìyẹn yàtọ̀ sí pé ẹni tó bá mú ó jìyà lọ́dọ̀ ọlọ́run wallahu ta'ala náà ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers láláwọn sisters lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jẹ́ muslim tó yẹ pé jeans ni wọ́n máa ń wọ̀ wọ́n á wá wọ jọ́mpà tàbí kí wọ́n wọṣọ kan tó fún mọ́ra wọn wọ́n á wá gbé ìjáàbù lé lórí ìjáàbù yẹn ó débi èjìká wọn á sì jọ mọ́ ẹ lọ ẹjọ́ ẹ ká máa sọ fáwọn sísítà yẹn pé ẹ kú gbìyànjú ṣùgbọ́n ìtẹ́ ẹ yìí kò tí ì gbé yín wá lìjẹ́ náà rárá torí pé àwọn ò mọ̀ àwọn náà ẹ́rí pé irú obìnrin tó ṣe bẹ́ẹ̀ ó fẹ́ràn Islam ó dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ pé mùsùlùmí lòun ṣùgbọ́n àwọn aṣọ ń pé èyí tó ṣe yìí o ó kù púpọ̀ káàtó ara rẹ tó fi ilẹ̀ yìí gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ó wà nínú tí ń fà bínú Ọlọ́run mo ti wà lóòtẹ́ẹ̀lì kan jọ kan wàláì inú àwọn lédì tí wọ́n gbé wá sóòtẹ́ẹ̀lì yẹn lédì kan lo ó wọ jíǹsì bẹ́ẹ̀ ó sì fi jáàbù sórí Ọlọ́run kó ṣàánú wa ààyè ibi tí wọ́n gbé lọ mo béèrè lọ́rẹ̀ mi pé mo wọ́n ń gbé oníṣẹ́ ká lọ fojú lóúnjẹ mẹ́ mo ní oúnjẹ wo ni ó ah, mi púùlù wà mẹ́ àwọn oríṣi wọn ẹ́n ah, yájó kò ní àfojú kankan lóúnjẹ kí èèyàn mọ́ lọ wò wò kú wò aláì sísà ni. so irú ọmọ yẹn fẹ́ identify ara as kí o as muslim so irú ọmọ bẹ́yẹn a láti ṣe wáàsí fún kásàlàyé tí ń jẹ́ islam fún pé bó ṣe fẹ́ràn islam yóò yẹ kó fẹ́ràn àlìjẹ́ náà náà àwọn nǹkan tó ṣe tó sì fi wà àlìjẹ́ náà ni wallahu ta'ala alam Naam. Ǹjẹ́ tó ti pé Wọ́n lóbìnrin tá a sú lópó tó sì ní yìgì, ǹjẹ́ ó lè ṣe sàrì fún èèyàn? Kí ni ìtumọ̀ pẹ́ sú lópó? Kí ni ìtumọ̀ ẹ̀? Pàfẹ́ gbogbo obìnrin tọkọ ẹ̀ bá jáde láyé ló lẹ́tọ̀ọ́ láti lọ́kọ míì náà sì lọkùnrin míì lẹ́tọ̀ọ́ láti fẹ́ àyàfà àwọn èyí tí kùránì sọ pé èèwọ̀ ni láti fẹ́ nínú wọn òun ni ọmọ ẹni tó ti fẹ́ tẹ́lẹ̀ kò ní padà fẹ́ tí èbá ẹ ti ń ṣe yẹ yóò so yìgì rẹ̀ yóò sì fún ní máàrù ẹ̀ bí ìgbà tó yẹn ń fẹ́ lọ́mọge náà lè yóò ṣe ṣe orùkó tí èyàn fún ní máàrù èyàn ò sì so yìgì ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìyàwó èèyàn ni inú ojúṣe rẹ̀ sọ́kọ ni kó máa dáná oúnjẹ fọ́kọ èyí tí sáàrì àti ìṣínú tó wà ọlọ́run kó ṣàánú wa Allahumma sayyiban nafi'an naam alaikum salaam. ẹni tí ò ṣe kí ni ok. nǹkan ò ní kí ọlẹ́ ló ṣẹlẹ̀ sí. atẹ́ni ẹni tí ò níyàwó ìgbàwó ló lè ní jẹ́nẹ́bà ókè tí òfin nílé kírun tó bá lálàá ọ̀ kò tiẹ̀ lálàá ó sùn ó jí ó wá bá àtọ̀ lára rẹ̀ níbi aṣọ ẹ̀yẹn nìkan ọmọkùnrin yóò wẹ̀ jẹ́nẹ́bà ẹlẹ́ẹ̀kejì ó lálàá lójú oorun bóyá bóbìnrin sí é àbótí ẹ̀ bóbìnrin lò pọ̀ ó jí ó tún rí àtọ̀ lára rẹ̀ yóò lọ wẹ̀ jẹ́nẹ́bà àwọn nǹkan tó lè mú wẹ̀ jẹ́nẹ́bà nìyẹn ṣùgbọ́n tó bá lálàá pò ń bóbìnrin lò pọ̀ ṣùgbọ́n nígbà tó jí kò rí àtọ̀ kankan kò ní wẹ̀ jẹ́nẹ́bà bí ti rí nìyẹn wallahu ta'ala alam nínú tó lè mú tó wá jẹ́ ó jẹ́nẹ́bà ni tó bá lọ ṣe sìná torí ẹlòmíì lè sọ pé tẹ́yìn bá ṣe zìnà kò ní wẹ jẹ́nẹ́bà torí pé àràmù ni tó ṣe rárá o tó bá ṣe zìnà náà yóò tún wẹ jẹ́nẹ́bà yóò wá lọ tú bá ṣe zìnà yẹn mo rò pé ó ti yé ó ṣe rí nìyẹn torí gbàtẹ́ ní òtí ìníyàwó zìnà lóríṣiríṣi ọ̀nà ló lè gbà ṣe zìnà o tó bó ti rí nìyẹn wallahu a'lam. sẹ́yìn alẹ́ tọ̀ láti máa lo hòtẹ́ẹ̀lì èèyàn lẹ́tọ̀ọ́ láti lọ tó bá ní nǹkan ṣe ń bẹ̀ alákọ̀ọ́kọ́ odélu kan ò ríbi tó sùn ó lè lọ gba òtẹ́ẹ̀lì kó sùn ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ẹni mítìnì ìpàdé kan ọ́ọ̀lù òtẹ́ẹ̀lì yẹn lẹ́gbà ẹ lè lọ bẹ̀ gbòrògbòdìyẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹni ètò ìdánilẹ́kọ̀ọ́ àbáwọn oríṣiríṣi nǹkan ó lè gbé èèyàn lọ ẹlẹ́ẹ̀karùn-ún ó lè lọ bẹ̀ èèyàn wó mẹ́ẹ̀ gọ́fúnà lè wà lóòtẹ́ẹ̀lì kan kó ní kó wá rí òun kọmíṣánná lè wà ń bẹ̀ anybody lè wà ń bẹ̀ àáfàá kan lè wà ń bẹ̀ tí wọ́n lọ́ọ̀jì ẹ̀ sílẹ̀ tó ní kó wá bá òun náà so èèyàn lè lọ bẹ̀ kòròkò tí abc lè máa pa ọ́ ò rí búkà kankan tó o ti lè jẹun wọ́n sì ń tọ́ oúnjẹ ń bẹ̀ o sì dé lu òun mọ́bí tó o ti lè jẹun o tún lè lọ jẹun bẹ̀ bó ti rí nìyẹn wàhálà àlẹ́ ṣé èèyàn lè lọ ṣe kí ni wọ́n ní ṣé èèyàn lè lọ ṣe fàájì lótẹ́ẹ̀lì èèyàn lè lọ ṣe fàájì lótẹ́ẹ̀lì torí tí wọ́n ń pè ní fàájì nínú èdè wa èdè ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá pẹ̀lú à ah, fàájì ń ṣàn bẹ̀ ìtumọ̀ yìí pé wọ́n mutí ń bẹ̀ wọ́n ń ṣe zìnà ń bẹ̀ àbí wọ́n bá àwọn obìnrin ṣeré kéré ń bẹ̀ ó ṣe rí nìyẹn wọ́lá àdà wọ́n dẹ̀ ìjọ ní wọ́n pè fàájì nìyẹn o má lọ mu soft drink má lọ jẹ pẹpẹ súùpù kankan bẹ̀ lọ ra tó bá fẹ́ jẹ súyà lọ ra súyà ń bẹ̀ kó wá kó súyà yẹn wálé kó máa mú mírasì ńlé tàbí níbì kan lọ́dọ̀ wa àtàwọn ọ̀rẹ́ mọ́lọ́rì torí bí tó fẹ́ lọ jẹ súyà ń bẹ̀ àwọn nǹkan máa mu tí ń bẹ̀ ọlọ́tì kan lè gbẹ́ tí wọ́n gbẹ́ pé ah àfà ẹ̀ẹ́dẹ̀ fi kíní mí sí mírasì yìí ó lè ta yẹ́rìyẹ́rì lẹ́nu ànábìsì ni tábìlì tí wọ́n ti ń mu tí èèyàn gbọ́dọ̀ jókòó tí wọ́n ń bẹ̀ sallallahu alaihi wa alihi gbogbo ti rí nìyẹn bọ́lọ́tí sì kí èèyàn ò lè dáhùn bí tó ti mú dáhùn lọ́gbà afa ah, afá ẹkú fàájì mẹ́rin ò dáhùn ah, ń kí ẹ̀ látàárọ̀ dáhùn ah, bá o ti gbọ́ tí ẹ má pọ̀kẹ́ àbí kíní gan wọ́n lè ṣí ọlọ́gọ́ so mọ wá rẹ wà lọ́wọ́ àlà. naam. àsìkò sí gbogbo òjò ọ̀dà àti Ah, ah, èèyàn lè ṣe jámù mọ́gíríbì àti tàràwì torí pé tàràwì òkè ń wáyé lẹ́yìn mọ́gíríbì ìṣáì ló wà lẹ́yìn mọ́gíríbì so idan a lè ṣe jámù mọ́gíríbì àti ìṣáì ah, irọ́ tàràwì ń gbà tásìkò tàràwì bá tó ni wọ́n ń kí tàràwì o mo rò bó díẹ̀ wallahu ta'ala alam béèyàn ti yé mi nìyàwó òjò ń rọ̀ àwọn aṣejámù ìṣáì aṣejám akímọ́gíríbì àti ìṣáì papọ̀ nínú mọ́ṣáláṣí ní àsìkò mọ́gíríbì ìṣáì ò tí ì tó ṣùgbọ́n torí pé òjò ń rọ̀ àwọn akímọ́gíríbì àti ìṣáì ǹjẹ́ agúgú lè kí tàràwì náà lásìkò yẹn mo ní a ò lè kí mo ní a ò lè kí tí mo sọ nìyẹn ìdí tí òjá lè kí ni pé kò sẹ́rí fún wallahu ta'ala a'lam torí tàràwì gangan ó yẹ kó tiẹ̀ jìnnà síṣà ìdí ẹ̀ ká tó kí torí láyé ànábì gan wọ́n máa ń kí lọ́wọ́ jẹ́sàárì ní tí wọ́n bá parí tàràwì ni wọ́n ṣẹ̀ wá jẹ jẹ́sàárì ẹni sàbẹ̀yìn béèrè lọ́wọ́ ẹnì kejì pé kí ni òdiwọ̀n àsìkò tí ń bẹ láàrin sàárì jíjẹ àti ìgbà tí wọ́n parí aṣámú tàràwì ó ní ìgbà téèyàn fi lè ka áyà márùndínlẹ́ọgọ́ta kọ́ fifty ni àádọ́ta khamsin bó ṣe sọ nìyẹn. aleykum salaam. ẹ rí i pé umaru náà sọ̀rọ̀ yẹn nígbà tó ní ní matubida ali pé èyí tí wọ́n yàn ó ní ṣùgbọ́n o èyí tẹ́ ń sùn àsìkò tẹ́ ń sùn yẹn tẹ́ ẹ̀ kí ọ náà fìlà yẹn ó lóore fún yín ju àsìkò tẹ́ ń kí gan lọ.